محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا بعد يقول الله عز وجل في محكم التنزيل أعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم القتال وهو كره لكم وعذاب وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون أيوة يرون الله أتسأل إخوة نكوى كني إجام ìbéèrè èyí tí àwọn èèyàn ń ṣe lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ààyè kẹẹ̀ẹ́dógún lẹ́yìn tó kọ́ àrùn méjì nínú suratul Baqara ìbéèrè tí wọ́n ń ṣe nípa pé kí láàmà ná sàlámà ná fún nínú owó wa fún tọ́lọ̀ ń sì fèsì pé bàbá àti màmá yín àwọn mọ̀lẹ́bí yín àwọn ọmọ òrukàn àtàwọn aláìní àtàwọn ojú àná àwọn aláìmọ̀ ná ìjọba lé nínú owó yín fún tọ́lọ̀ wọn bá sì fi ẹ̀yìn ọ̀rọ̀ yẹn ti síbi wípé gbogbo ń tẹ́ bá ti ń dáadáa o ọ̀nà ọ̀bá máa ọlọ́run bá ń sàlàyé nǹkan mìíràn fún wa nǹkan mìíràn ó ní í ṣe pẹ̀lú ìlọsíwájú Islam nínú àyà kẹrìndínlógún lẹ́yìn ọgọ́rùn-ún méjì nínú Suratul Baqara nǹkan yìí ó ní í ṣe pẹ̀lú ìlọsíwájú ti ẹ̀sìn Islam ìdàgbàsókè táwọn mùsùlùmí ìwà ààbò fún àwọn ẹni ọlọ́run lórí ẹ̀sìn ọlọ́run nǹkan náà ní ogun jíjà ogun jíjà lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run èyí tá a wa ní jáde kájàgùn torí àti pẹ́sìn ọlọ́run bá ta. kò sí fọwọ́rọ́ sẹ́yìn kò sì sí sọdìgbàgbé nítorí pé ọlọ́run bá ti fún fún anabi sallallahu alaihi wasallam àti wọn gbọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ níjọ́ pé ní àlùkìyàmù. jihad ó ti ṣe póríṣiríṣi ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an gbàtúrò wọn bá bá dárúkọ jihad ètò àgbàlérò pẹ̀lú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ju ọ̀nà nìkàfẹ́ mi jagun lójú ọ̀nà ọlọ́run. tí alágbà nǹkan míì tó yàtọ̀ sí káfẹ́ mi sílẹ̀ nítorí ìtọ́nà lérò pẹ̀lú jihad ẹ̀rìgbọ́n àwọn ọ̀bọ̀ sàlàyé yege nípa rẹ̀. kẹ́ bá ń sọ pé yá ayyuhal ladhina amanu. أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ yáa jẹ́ kí n tọ́ka sí nǹkan kan fún yín bí ní nítorí pété ẹ bá ṣe yọ ọ̀la yín yóò kó yín láàánú níbi àti tanidírò ní kíni nǹkan náà àwọn olùwàgbọ́ òdodo béèrè tu'minuna billahi wa rasulihi kẹgbà ọlọ́run àtúntúnṣe rẹ̀ gbọ́ wa tujahiduna fi sabilillah ẹsì máa jagun sójú ọ̀nà ọlọ́run bí àmúhalẹ̀kọ̀ pẹ̀lú àwọn dúkìá yẹn wà á fọ́sẹ̀kọ̀ àtàwọn ẹ̀mí yẹn lọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ bá ti rí jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run náà kò àánú dá gbàlérò pẹ̀lú rẹ̀ náà ní fẹ̀mí rẹ̀ sílẹ̀ nítorí tọ́lọ̀ ìfẹ̀mí sílẹ̀ nítorí tọ́lọ̀ lọ́gá ju nínú jihad ọlọ́run bá ṣe lófin fún ànábì sallallahu alaihi àti àwọn ẹlẹ́yìn rẹ̀ kò sí fọwọ́rọ́ sẹ́yìn nínú hadith ànábì wa Muhammad. صلى الله عليه وسلم، wọ́n ní wàzírù wọ́tò sẹ̀nàmíhì al-jihad ètò gàjù nínú ìkí ẹ̀yìn nínú ìkí ẹ̀yìn islam bàbá fi islam dàbí wéra fún mi èyí tó ga òun náà ní ká jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ogun yìí àní kò sí fọwọ́rọ́ sẹ́yìn kò sí sọ ìgbàgbé bí ayé ti lajú ayé ọ̀làjú làwọn nísìn kò gbọdọ̀ sí nǹkan kan tí ń jẹ́ jihad ó túmọ̀ sí pé kò gbọdọ̀ sí nǹkan kan tí ọmọ jẹ́ islam. الجهاد مض إلى يوم القيامة خلف كل بار أو فاجر بني أبي سكر أهل السنة والجماعة وأن تنتهي لسنة النبي محمد صلى الله عليه وسلم بجهاد ونبي جوب من داريا أسمى جاء أبوي لن أسواج يلا جل سداداني أبو سجد الله تبارك وتعالى جهاد أسجهاد ṣùgbọ́n jihad dá wí bó ti ṣe pàtàkì tó yìí ètò ti pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí ni wọn kà fún ara ẹ̀sìn Islam wọn kà ti sọ nǹkan míì lásán wọn sọ di jihad èèyàn ń pọn mí sí àgé báwọn èèyàn mẹsàlásí fún ọlọ́ba aráàlú aláṣẹ ń rọrùn kó lọ ṣe jihad ẹni tó ń gbálẹ̀ mẹsàlásí yóò lọ ṣe jihad ọ̀sán kókó nu mẹsàlásí ó lọ ṣe jihad tán abáka fún sẹ́ẹ̀rì ètò jihad jihad ọ̀làgbára tàbí lẹ́yìn tòtú bá ń pè ni àwọn mọ̀nàfíkì náà bá ti jihad àmì ẹ̀mọ́ pé jihad bá ti dé sísá ni mọ̀nàfíkì máa ta torí di jihad ẹ̀sìn wa ni kò sí fọwọ́rọ́ sẹ́yìn ṣùgbọ́n bó ti ṣe járe ẹ̀sìn wa ń ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí náà mọ̀ nípa rẹ̀ kíra ti gbọ́ nípa ọ̀kan nínú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam lórílẹ̀‐èdè kan nínú àwọn ilẹ̀ lárúbáwá tó wà láfíríkà wọ́n tún máa ń kọ́ àwọn ní kéwú wọ́n máa ti dé bábù jihad wọ́n yẹn jẹ́ àfọ́bẹ̀ lọ sí chapter mi tó láwọn olùkọ́ jihad wà ó sì ọ̀wà. bẹ́ẹ̀ bá jà ẹ̀yin lẹ́yìn máa ń tọ́ka bẹ́ẹ̀ ti jà ṣùgbọ́n òfin ọlọ́run kò sí ń tọ́ parí. ọwọ́ nínú hadith tó gúnrégé láti ọ̀dọ̀ anábẹ́ muhammed sallallahu alayhi àríwò sẹ́lẹ̀ wọn ni la hijrata ba'da al-fath la hijrata ba'da al-fath walakin jihadun wa niyyah kò sí ìsípadà kan mọ́. pé èèyàn fi maka lẹ̀ yọ àmà bọ̀ amẹ̀dínà fún gbẹ́sìn islam sá ó ti pín lẹ́yìn ìgbà tó lọ fi pa ànábì ìṣẹ́gun lórí àwọn ará maka ẹni tí bẹ maka kọ́ máa gbé maka maka náà ti lú islam ṣùgbọ́n tó sẹ́kù fẹ́ni tí wọ́n bẹ ní irú maka àbí wọ́n bẹ ní irú madina àbí mùsùlùmí míì. tí wọn fara níbi tó wà ipò pé bùkátà ti ṣe hijira aljihadu wà níyà kájà kó sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run kásì ní àdìsọ́ kàtọ́ dà lọ́sọ̀kù. bákan náà wọn nínú àdìsá ní Muhammad sallallahu alaihi wasallam ètò fẹsẹ̀ nílẹ̀ tó kórè gé ànábì ní man lam yaghzu wa lam yuhaddith nafsahu bil mata mitatan jahiliya gbogbo ẹni tó bá jagun tó lọ rẹ sọ lọ tó sì bẹ́ẹ̀ni rẹ sọ̀rọ̀ rẹ rí pípé tó gun bá dé máa jà anabi ní dọ́ba kú yóò kú kú irú èyí tí wọ́n á máa kú láyé ojú dúdú èèyàn kù nígbà tó kù sójú ọ̀nà islam báyìí ní islam ti wá rí ìfẹsẹ̀ ọ̀lẹ́ kì í ṣẹ̀sìn kó orogun kó ọ̀sá ogun kì í lé wọn nínú islam tí gbogbo ọmọ jẹ ogun léńdé torí pé nínú fẹ̀sìn islam tẹ bá lọ sí jihad bákan méjì ní kò sẹ́kẹ̀ta inú kọ́ ọjà títí tó fi kú àbí kò sì bẹ́ lójú ogun títí tẹ̀sẹ̀ kù. إما النصر وإما الشهادة nínú kẹ́ ẹ borí àti kò sùkú nítorí tọ́lọ́ àmọ́ kí mo wá sá pé kíní kan máa jà máa sá à nínú ogun ti Islam kò sí máa jà máa sá o àfi tó o bá sá kó o lè bá kó o lè bá tún padà àmọ́ mo sá ti mo sá lọ lé ọ̀dọ̀ kan nínú ẹjọ́ lọ́n gé ní fún un èèyàn wá sá kókó lé kó ní orí kíní kan lọ́yọ̀ orí ìyá rẹ lọ́yọ̀ orí bàbá rẹ lọ́yọ̀ oṣù tọ́jú ọlọ́ọ̀ ní Islam ọ̀ọ́ jà ní nínú kọ́ sẹ́gun àbí kò sì bá lọ. Islam dàgbà nù ẹ̀sìn wa nù ìsẹ́nìkan àtọ̀ kan pé ẹ wọn nìkan mo bí òpè méjì lọ́dọ̀ mi ṣe máa wojú ẹ̀ à àwọn aṣáájú tiwa táwọn màmá bàbá ńlá nínú ẹ̀sìn Islam wọn ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọn máa ń jíjà dùn káwọn ọmọ wọn kí wọn jagun kí wọn borí ni. àbí kí wọ́n sì jagun wọn kú sójú o. torí ẹ̀ ni abdullahi ibn zubair radiyallahu anhuma ìyá rẹ̀ oní asma bint abi bakr as-siddiq radiyallahu anhuma ìgbà tí hajjaj ibn yusuf taqafi tó gbógun wá bá abdullahi bin zubair. lẹ́yìn ìgbà tí àwọn ará hijab tí wọ́n ti fi àtìlẹ́yìn wọn hàn sí fáwọn fẹ́ ní aṣíwájú gbogbo mùsùlùmí ayé káàpà lẹ́yìn alḥasan alḥasan ibn ali tọ́bi ọgbà radiyallahu anhu. wọ́n dẹ hajjaj ibn yusuf al-thaqafi wọ́n dẹ sí abdullahi ibn tọ́bi ọgbà radiyallahu anhu. abdullahi bin zubair yẹn olùlàkọ́bí ọmọ fún gbogbo mùsùlùmí káàpà tó ti maka wá sí medina lẹ́yìn tí wọ́n ti hijira olùlàkọ́kọ́ ọmọ tí wọ́n kọ́ bí ní medina abdullahi bin zubair yìí ogun wa lọ torí pé gbogbo èèyàn ti pàtìlẹ́yìn náà bóun ni ó di láwọn olórí. Hajjaj ibn Yusuf Al-Thaqafi ọwọ́ ń bẹ́ẹ̀ mẹ́rin tí wọ́n ara tí Muawiya ara láti sigun wá bá Abdullahi ibn Zubair ní Mẹ́kà ogun yìí wá lágbára débi wípé Abdullahi ibn Zubair radiyallahu anhu ha ó fi ìyá rẹ̀ léèrè Asma ó ní ibi tó gun lọ yìí o wọ́n fẹ́ jọ ipò ọwọ́ àwọn ẹni tó ń bò ń jà yọ̀fẹ́ yọ ń fẹ́ dùn wò ṣé kí àwọn ọ̀fọwọ́ ọjà káwọn fi bọ̀lẹ̀ ni àbí báwo ẹgbọ́n tí ìyá rí sọ ìyá ó ní ìyá bunayya inna ash-shata la yadurruha salquha ba'da dhabhiha. لضربة بالسيف في العز أحب إلي من ضربة بالسود في الظل أني ومن كيف أبوتان lẹ́yìn tá a bá ti dúnbù rẹ̀ kì í kíkún rẹ̀ ní lára mọ́ torí rẹ̀ wọ́n náà ni wọ́n fi dàbí gbé ọ lórí ní àsìkò tó ń sìn bẹ nípò ẹni tí ń dáàbò bo àtìlẹ́yìn dáhùn èèyàn kọ láti so lórí fún wa wọ́n fi dàbí ọ lórí lẹ́ni tí ń bẹ lórí pé ń dáàbò bo ipò yìí ó wu àwọn ju kọ́ wa gbà fáwọn ẹni tí ń gbọ́ ọjà lọ wọ́n wá sọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ wọ́n sọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́tẹ̀ wọ́n mọ̀ wá nà ní kòbókò lẹ́yìn tó ti dẹni àbò subhanallah wọ́n yà rí ẹ oníjà fi pa olórí lọ́dọ̀ tèmi bí wọ́n wá mú ọ lẹ́rù gùn wọ́n mọ̀ wá báyìí ni jihad rí jihad kì í sọ ọ̀lẹ islam kì í sẹ̀sìn ọ̀lẹ ṣùgbọ́n islam kì í tọ́jà bí jihad bá jẹ́ ara islam kì í ṣe ká máa sálọ máa tọ́jà islam kì í tọ́jà ṣùgbọ́n tó bá gbé gidina rẹ̀ islam ò gbé kú o. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير ọlọ́ni àti yọ̀ǹda fún àwọn ẹni tí wọ́n ń pa mùsùlùmí ìtọ́jà islam ìtọ́jà àwọn kèfèrí ní kọ́kọ́ ń pa àwọn mùsùlùmí ọlọ́run wa ní ní ìsìn ayọ̀ǹda tẹ́lẹ̀ wọ́n ń pa mùsùlùmí mùsùlùmí ò sì gbọ́dọ̀ gbẹ̀san ọlọ́run wa ní wáyé o àti wáyọ̀ǹda fún àwọn ẹni tí wọ́n ń pa nípa àbòsí nítorí pé wọ́n ṣàbòsí fún wa wọ́n ṣàbòsí sí wọn àwa yọ̀ǹda fáwọn náà ní ìsìn pé káwọn náà máa pa wọ́n san. wa inna Allaha ala nasrihim laqadir wọ́n sì máa dájú pé ọlọ́run ọba lágbára ni lórí àti fún wọn ní ìrànlọ́wọ́ láti ràn wọ́n sí lórí àwọn ọ̀tá wọn. Islam ṣẹ̀ṣẹ̀ àbùsùn. ọba dínà mọ́ Islam islam yìí fẹsìn gbá mi létí ọ̀tún kó tún gbà tó a àgọ lélẹyìn ní islam òfin islam ti pa gbogbo ilé rẹ wọn gbọ́ létí wọn gbọ́ lẹ́ẹ̀kẹ́ kan ó tún á ní ẹgbá ẹ̀kẹ́ kó lè bá ní báláǹsì báláǹsì ìwé wo ni ẹ islam ọ̀fara mọ́ ẹ̀ ní ti islam sọ ní pé fẹ́ iná. عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم bẹ́ẹ̀ wàlẹ̀ ìsọ̀dọ̀rùtún lẹ́hùn ọ̀kọ́yìrò lẹ́sọ̀ọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá gbẹ̀sán irun tí wọ́n ti fi yín ní kẹ́hìn bá wọn náà gbà ọ yọ ojú rẹ wọn náà yọ ojú rẹ ó kí ọ láhán wọn náà gé láhán dànù tí ọba gé tiẹ̀ dànù wọn gé tiẹ̀ dànù ó gé tiẹ̀ dànù wọn náà wàlẹ̀ yẹn sọ̀bọ̀rù tún wọ́n bá ṣe sùúrù ọgbà olétí onímọ̀ṣe sùúrù ọ̀gbá tiẹ̀ tán lọ́wọ́ kẹ́yọ̀ lè sọ̀bẹ̀rì eléyìí ló lóore ju fáwọn ìjọba lè ṣe sùúrù. àmọ́ kí wàá ṣe kí wọ́n gbọ́ lẹ́ẹ̀kẹ́ ọ̀tún wọ́n gbé kí òsì wá kò sí ti jẹ́bẹ̀ nínú ẹ̀sìn Islam ó ṣe sùúrù lórí ètò ọgbà òní pé á ah, mo ṣe sùúrù àmọ́ títí ọba lé pọ̀ tí o gbọ́dọ̀ lé pọ̀ o tí etí tó gbá ọ tí ọba lé pọ̀ tí o gbọ́dọ̀ lé pọ̀ tí ọba lé pọ̀ á tún ní fóònù náà pé tó lé sí òun kọ́ gbá ọ. torí délé kò sábòsí nínú òfin náà ọlọ́run bá ṣe ìjà ó ṣe nínú Islam ìgbà tó wá ń ṣèjà lẹ́tọ̀ ó tún wá ń ṣe àwọn nǹkan kan lẹ́tọ̀ èyí ò ti dẹ́tọ̀ fáwọn ànábì tó ti síwájú tẹ́lẹ̀ tí wọ́n bá jà nínú rẹ̀ ní alọ́gàníìmà èrè ogun tá a bá kú lójú ogun kọ̀tọ́ fáwọn ànábì tó síwájú ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam nínú tọ́lọ̀ fún tọ́lọ̀ òfò ànábì mi ẹni pé uhillat liya al-ghanaim wọn àwọn ẹbí tó síwájú yẹn rárá o tí wọn kéré ogun wọn yà sí ni ṣùgbọ́n lọ́n gbà fún ẹbí sọ̀rọ̀ wa àlùsẹ́lẹ̀ pé gbogbo èrè ogun tí bá kó ẹ̀tọ́ ni fún èèyàn tí wọn bá kó lójú ogun ẹ̀tọ́ ni tó bá jó obìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ àwọn obìnrin tẹ̀tọ́ fáwọn jagunjagun wọn pin fún wa kò ní ìdíkàtò ìgì láàrin àwọn ẹsẹ̀ ìyàwó àmẹ́tọ́ nípa ẹ̀ máa bá wọn lò àwọn ọmọ àwọn dúkìá àwọn owó ó dẹ̀tọ́ fáwọn jagunjagun ń pín fún wa. eléyìí fi hàn wá wípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tó mú ìlànà tó dọ́gba wá ní. ọlọ́run ní kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum àwọn ọlọ́run ọba àṣìṣe jihad ìjà àti lọ́ràn ẹ̀ lórí yín èsì pa àti lẹ́tọ̀ fún yín àà ẹ̀tọ́ fún yín ẹ̀rọ pé ẹlòmíràn sọ pé kó tilẹ̀ jẹ́ pọ́tọ́ pé ká jà ṣùgbọ́n fẹ́ jà mo fi ọ́ lẹ̀ àà. kó tí àlékún àti lọ́rùn àléyìn lórí gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ nípa àwẹ̀ pé kò tí bá àlékún mọ̀ sọ́yàm kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun àti àwẹ̀ gbígbà lọ́rùn àyàn lórí àwọn tó tiwájú yín kẹlẹ bá máa pa ẹ lọ bẹ́ẹ̀ náà lọlọrun sọ pé kó ti bá alẹ kó mọ pẹjà àti kájàkájàkun àti lọrọ ẹ lẹ́yìn lórí. tọrọ làǹtí máa ike tí wọn bá ṣe ní nàmbà fẹ ọ̀pọ̀lọpọ̀ sà wọn ní ṣe àmọ́ ńgbà tó ti di nàmbà tú láti báyìí kò síbi tó fẹ́ sáwọ bí àwẹ náà ni fẹ máa ní nàmbà fẹ ni àtàyàn fẹ má máa jẹun gbogbo wa. ẹlòmíì èdè rẹ ẹnu rẹ dúró kátà máa jẹ yìí ká mú jẹ yìí ká mú yìí débi kó gbogbo ń jì nínú rẹ òní ìsinmi jọ kárí ṣùgbọ́n subhanallah ọlọ́run ló ń ṣe lọ́rùn ẹ̀ ọparí àfi kéèyàn gba kámú kọgbà kọlọ tó kùn tó bá òdòdó bẹ́ẹ̀ náà ní jihad tẹ̀rí ọlọ́run á òun ìkórìíra lọ́jẹ́ fún yín àti lọ́ràn ẹ̀ lé lórí ṣùgbọ́n ẹ kórìíra rẹ̀ ọlọ́ni wà á sá àǹtàkọ̀rọ̀ hún ṣẹ́yìn àwọn ọ̀hún ọ̀kọ̀ èrò lẹ́kùn bẹ́ẹ̀ ni ó ṣeé kéèyàn ọmọ kórìíra kankan kó sì jẹ́ pé oore ní bẹ́ẹ̀bẹ́. àti pé nítorí dájú àdámìnà lọ́ọ̀hìn léwòjò ó ṣe é ṣe ń tọ́ba wá látọ̀dọ̀ ọlọ́run ọ̀ràn yẹn ni ìyẹn ni pé dandan gbogbo tó lọ́nà tó bá ṣe lófin fún yín tẹ́ ẹ bá kórìíra rẹ̀ oore lẹ́bàá bẹ̀. bọ́lá wọn bá ti ṣe ṣe kájà ó ṣe lófin lé wa lórí táwa sì kórìíra kájà ọdájú pé tọ́ ọba fi lè jà náà òrè lọ́ba pàdé ń bẹ̀. wà á sá àǹtó xibó ṣe àwọn ọ̀hún aṣọ́rọ̀ lẹ́kùn ó sì ṣe é ṣe ní dàmí kẹfẹ́ nǹkankan kẹ nífẹ̀ẹ́ rẹ̀ ó ti padà wá já sí pé aburú ni ọ̀jẹ̀ fún yín. ọ̀nbẹ nínú àwọn kan tó sì pé yẹn ọ̀fẹ́ tó nífẹ̀ẹ́ sí kò ní fẹ́ bọ́mù lọ́wọ́ ṣùgbọ́n tó ti kó aburú nìkan. bóòlù ti jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan yọmọ já tó ti jẹ́ báwa ti lérò a nífẹ̀ẹ́ sí ọjẹ́ aburú fún wa akórira rẹ̀ ó sì jẹ́ rere fún wa torí kí ni wàláhù ya'lamu wa antum la ta'lamun torí kọ́ lọ́mọ àwọn ọ̀ma. ìjẹ́tọ́ lọ́ńdọ́ mọ bá wá sófin kí ni ń tọ́ yẹ ní kíkọ́ mọ̀ kọ́ sọ pé sẹ̀mẹ̀rin náà wà àfọ̀ànà àgbọ̀ á fi fún àgbọ̀ á ńlọ yẹ tó bá ní làákàyè fún àwa dáàmù yẹ àwa dáàmù ti ló á ti tẹ̀lé. ọlọ́run bá ń sàlàyé fún wa nínú àyà yìí ibi ká jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run tá a mọ̀ sí ó ń bẹ nínú tọ́lọ́run bá ti ṣe àdánwò fún àwọn mùsùlùmí nítorí kó lè bá jẹ́ wọn láti wà àlùjánnà ó ń bẹ nínú tọ́lọ́run ti fún àwọn olùgbàgbọ́ òdodo kó lè bá jẹ́ wa sallallahu ní gbogbo àti má ti lọ jagun wọn máa ti àwọn mùsùlùmí lójú kòkòrò láti jà sọ́tún láti jà sósì wọn sì ní àníyàn tó dáa nípa ogun wọn tí wọn ń jà wọn àwọn fẹẹ fi gbé ẹ̀sìn Ọlọ́run bàbá ni wọn wá mà dájú gbogbo ẹni tó bá jà nítorí ti àti gbé ẹ̀sìn Ọlọ́run bàbá tí wọn bá wá pa sójú ogun yìí o yóò wọ àlìjánà kan àlìjánà yìí fífẹ̀ rẹ̀ ìbú rẹ̀ ó dàgẹ́ bí ìbú àwọn sẹ́mà sílẹ̀ subhanallah eléyìí mú kí àwọn mùsùlùmí wọ́n ṣe gudugudu méjì nítorí àtijagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn kúkú ṣẹ̀yídì nítorí wípé èèyàn fọ́ ara rẹ̀ para rẹ̀ ó kú nítorí ọlọ́run ọlọ́run ọba tó sì kú nítorí tiẹ̀ ọlọ́run ti ra ẹ̀mí rẹ̀. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة Ọlọ́run ti ra ẹ̀mí yín àti dúkìá yín lọ́wọ́ yín kí ni ó fi san àlùjànnà torí délé ẹni tó lọ́wọ́ bá ti ta àlùjànnà tó yẹ kẹ́ ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ ló fi ra òkú oríire. ó dá agbalẹ́rò pẹ̀lú nínú òfin ẹ̀sìn Islam òun náà ní bá àwọn kèfèrí jà mùsùlùmí sí mùsùlùmí jihad láàrin wa táwa máa jagun ẹ̀yàmẹ̀yà ìlú sílùú mùsùlùmí sí mùsùlùmí tá máa para wa táàkùn máa ké pé o jihad o jihad irú èwo nìyẹn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá mùsùlùmí máa yára jà ọlọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam wọn ni sibabu muslimi fusuqan wa qitaluhu kufr kápú mùsùlùmí ìsepòkìnì káwa dojú ìjà kọ́ anabi ní sèkèfèrè ni sallallahu alayhi wa sallam wọn ni idha iltaqa al-muslimani bi sayfayhima fal-qatilu wal-maqtulu fi an-nar anabi sallallahu alayhi wa sallam wọn ni tí mùsùlùmí méjì bá pàdé báwọn bá ra àwọn ajá àtẹnudọ́ pààyàn àtẹnudọ́ wọn pa iná ni wọ́n wọ̀ qalu ya Rasulullah hadha qatilun kama balul maqtul agbọ́ wípé ẹni tó pààyàn yọ wọn ẹni tí wọn pa ń kọ ẹlò náà wọn náà Ànábì sallallahu ẹni tó pa ni kó náà ń gbìyànjú láti pọ́ ọmọ ẹ̀yà rẹ̀ ṣùgbọ́n yóò ti ń yáwọ́ jùlọ ni torí délé ọ̀dọ̀ wa jàmá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dojú ìjà kọ́ mùsùlùmí ẹgbẹ́ yìí.

ẹ lẹ́yìn báyìí ẹ̀yà tiẹ̀ ni ẹ̀yà tèmi ni káwá ti torí ẹ̀ ká máa para wa eléyẹn bẹ́ẹ̀ nù jà eléyà ìṣe ayé ojú lọ́pọ̀lọpọ̀ gbà mí pàápàá orílẹ̀-èdè tá a wà yìí kọ́nà ọgbọ́n sànù wa orílẹ̀-èdè ara wọn ni tí ò sì yẹ kọjá bẹ́ẹ̀ àtọ̀jọ́ ọmọ orílẹ̀-èdè àwọn àjọ ń gbé ọ̀tá bí àtìsáná ẹ̀yin ò ní béèrè talọ́jẹ̀bi talọ́jàrí kẹ́ ẹ wí kẹ́ bẹ́ni tó kíjọ ọ̀nà bá a máa náà tó wulẹ̀ ní pé ni ẹ̀yà ti ń wà ẹ mọ̀ anáwó ẹ̀fẹ́ tó pósí sáì léjì ọ̀yẹ́ bẹ́ẹ̀ léyìí mú ká ní fàsẹ́yìn tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ló ní Nàìjíríà mùsùlùmí sí mùsùlùmí wọn ń para wọn wọn mọ pa mùsùlùmí mi ló kọ pé torí tí ìgbà tí ìtísẹ ìyá àtàwọn yẹn mùnàfíkì ni tọlọ wọn á ní kẹ ẹ la ọkàn kálukú kẹ ẹ fi lè bá àmàta ni mùnàfíkì tani ẹsẹ mùnàfíkì tọlọ ń bẹ ọ ìwé ìdarí ìṣẹ̀lẹ̀ rújọọsì ẹtìjọ mara ẹ mùsùlùmí ẹjọ ń kírun mọ kíláàsì kan náà tíjàmbá ti wá ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ àmọ́ wá wá àwọn ẹ̀yà míì kà. ìka ọsọ ọmọ wa yorùbá ká kó n pa torí kéènì ọmọ ìyá rẹ ni ẹnjọ ń kírun ni Allahu akbar Allahu akbar ńdojúmá ẹnjọ ń gbọ́ ẹsìnjọ ń dáhùn rẹ ayé àròsọlẹ òní ìgbẹ̀yìn bẹ́ẹ̀ yóò ní munafiki ni munafiki tọ́lọ̀ wọn abẹ wọ ọbọ̀ yàtọ̀ láàrin munafiki munafiki kọ́ ọmọ wọn. anabi gan ìgbà tí tọgba gbogbo okùn òfò nínú ṣíṣe munafiki abdullahi ibn ibn salul ibn ubay ibn salul nígbà tí wọn ní kọ pa anabi sallallahu alaihi wa sallam ní akhsha ayyuqala inna muhammadan yaqtulu ashaaba anabi sallallahu alaihi wa sallam ní ẹ̀rù ń bà mí wọn bá ma sọka wípé muhammadu ń pa àwọn sábẹ rẹ̀ torí pé wọn hàn sáwọn èèyàn ní pé sábẹ ni tòtá bá wọn pa ní ìsinyìí báyìí èèyàn mélòó la fẹ́ sàlàyé kù. tí ó gbà ó kú káwọn èèyàn mìíràn tún máa yẹra àwa náà máa dá àlè tí ó tún fi bẹ wa lórí so ìwọ wá fira rẹ kalẹ̀ ọwọ ń bẹyàn lórí ike torí pé mùnàfíkì ni torí pé kò ti jẹ yà tiẹ eléyìí ẹ̀yàmẹ̀yà ni wọ́n pè ọwọ àgbo ṣe ẹ tani sọ fún ẹ pè báwo ó tó bá òrùjọ tó la di lọ́la kó sọ́nà tó lè jàjà bọ̀ gbogbo ẹ̀yà mẹ́yà tó ti pọ̀ jù ìròyìn náà ń ṣẹlẹ̀ ń kánù ẹ gbọ́ pé jà lẹ́kọ̀ọ́ àwọn jà torí ta ni wọ́n jẹ kánsẹ́lọ̀ àbẹ́ rí nǹkan mẹ́ ta ni wọ́n jẹ kánsẹ́lọ̀ tọ́ni ìsìn yẹn náà ti mà pé nàìjíríà wa ta wà yí báyìí ẹ̀yà mẹ́yà náà wọ́n fi ń tò nítorí pé ní ìsìn yìí báyìí èmi ò lè jẹ kánsẹ́lọ̀ ń kánù ìgbà àgbà ó sáájú bí lọ àbí mo lè jẹ́ ni wọ́n sọ pé dáńbò dá torí bàbá tèmi gbà tó jẹ́ yorùbá bọ̀ dá náà gbogbo yorùbá wọn ò ní jẹ́ kí n jẹ́ tọ́ bóyá wọ́n ti wá jẹ kánsílọ̀ lẹ́kọ̀ọ́ pé ìyá haúsá dẹ́kọ̀ọ́ ni sọ̀rọ̀ kókò débẹ̀ yorùbá náà fi yorùbá ò lè rí irú pòyún nílẹ̀ haúsá ah, ẹ̀kan pọ́ǹbì kan kò túmọ̀ sí bẹ́ẹ̀ náà lè jẹ kánsílọ̀ bẹ́ẹ̀ àìmọye àdúgbò tí yorùbá náà ti pọ́ńlẹ̀ haúsá tí wọn ò lè jẹ nǹkan kan bẹ́ẹ̀ bá wa ní ìlú tiwa níbí ẹ̀yin ò lè jẹ ọ̀gá lé wa lórí níbí ìlú tiẹ̀ náà ló ti lọ jẹ tiẹ̀ ẹ wá fi dàpẹ́ ta ẹ wá ní dandan àfi kẹ́ àwọn sì wá ń para wọn lọ ẹ máa dọ́gba o ipò ni o èèyàn sì fẹ́ wá bí ọ̀tọ́ sí ni o ẹ wá kéde ní kánò lápẹjúwe pé tọ́ nígbà táwọn kan ti ń pa àwọn ọmọ tí ń lẹ́kọ̀ọ́ gbogbo yorùbá tó wà náà káwọn náà wá náà gbé tó ni àbí kí wọ́n ní tọ́ka wala taziru waziratun wizra ukhra ọlọ́wọ́ bá ní ẹ má fi ẹ̀ṣẹ̀ ní kẹ́kẹ́ fi bí ẹlòmíì torí pé arẹ́rù ẹ̀ṣẹ̀ kan kò ní rẹ́rù ẹ̀ṣẹ̀ ẹlòmíì àmọ́ alẹ́ wọn ká ìyẹn ń kírun lọ́wọ́ ẹ̀sùn abanu mọ́tíláṣí ń sánú bẹ́ẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ń kùn ẹlẹ́yìn kì máa ní tó kẹdùbù sábà kẹdùbù kẹta báyà ń náyà òṣì kẹ̀ẹ́nà pé gbogbo kẹ́kọ̀ọ́ wọlé tó bá ti kírun tòní tó ti tán subhanallah ṣéjì adùn ń àwọn máa ta kàn kàn bọ́ ta kàn pé yẹn dábàá àwọn máa dúró yẹn lọ ìgbà tá a bá kan láti sọ̀sọ́ kù sọ mọ́sálásí ń tẹ̀ tí ò lórí lọ́wọ́ ibi gbogbo yorùbá tó wà nílẹ̀ yòókù ti clear gbò làwọn náà wà á kí ló kàn wọ́n pẹ̀lú kọ́mọ dá fìtínà lẹ̀ ló kọ ẹ̀sìn kí ló kàn pẹ̀lú kọ́mọ dá fìtínà lẹ̀ ló kọ ẹ̀sìn. ó ti ti mọ̀ fáwọn dìrín já tó pọ̀ láàrin yín àwọn tó rí wọn ò pé pọ̀ láàrin yín wọ́n ní kí wọ́n wá sọ ibi tí wọ́n wà táwọn bá ti wá jáde mọ́sálásí kálukú tó pọ̀ bí á kò yọmọ wá wá ibi yorùbá bá wà lọ subhanallah yóò wá di pé wọ́n ń pa àwọn èèyàn ń pa àbòsí ẹ̀dá sẹ́wọ̀n kẹjọ bẹ́ńjọ gbẹ̀dẹ̀ àgbẹ̀ àmọ́ àbẹ̀rẹ̀ ọláhì àmọ́ yẹn mu'allim mu'allim dání jẹ́ mu'allim máàlẹ̀ ni tí ń kọ́ ọmọ ní kíó nílé kíó wọ́n sì bọ́ banu lé kíó yẹn wọ́n sì bọ́ bẹ́ẹ̀ dúró rẹ̀ kíó fa tọ́lọ̀ ọ̀sìn náà nàbí Muhammad sallallahu alaihi wasallam tí gbogbo àgbáńlá yé ní ń kọ́ àwọn ọmọ wọ́n sì dúnbù rẹ̀ kánú kánú mọ́tíláṣí. àwọn ìjọ keje tí wọ́n láwọn sọ ọmọ ọmọ tuntun wọ́n ti kórè rẹ bọ́nú agbada omi ọkà tí ń hó. ẹ dákun ṣé lùwà nù ṣébi téèyàn gbé nù ṣébi téèyàn gbé egun ẹ̀yà mi àwọn fẹlẹ̀ ní tábà tí sọ̀rọ̀ ẹ wá ní hayya jihad kọlu fitna kọlu jihad kọ́lé nkọ̀dí làwọn yẹn kọ́ islam jihad nínú ẹ̀sìn san máa bá a jà ẹ wá di mùsùlùmí ṣé jáde lọ́kàn lọ kódà lọ́wọ́ àmọ́lé àwọn kẹfẹ́rí ká kọ́ pa wọn pé jihad náà wọ́n á sọ pé kẹfẹ́rí ọ̀gbọ́dọ̀ rìn lórí ilẹ̀ mẹ́ni sọ́lọ́ sọ pé tòlítọ́lọ́ máa sọ fún ọ̀fẹ́ rí kẹfìrí lórí ilẹ̀ mọ́ni túmọ̀ jihadi ànábì ìbá ti kú kọjá pé lẹ́yìn ìgbà tó kú sallallahu alaihi wasallam ẹ̀wú ogun rẹ̀ ó ṣe ní nǹkan àdógò sọ́dọ̀ yahudi yahudi pé ń tẹ̀lé mẹ́jẹ̀mú láéláé ọ̀dọ́ rẹ̀ lẹ̀wú ogun ànábì wà sànàbì sallallahu alaihi wasallam fi kú torí pé ànábì rán jẹ àwìn lọ́dọ̀ rẹ̀ ń rówó dáalẹ̀ ànábì wá fi aṣọ ogun yẹn wọ́n ti ṣe ìdógò sọ́dọ̀ rẹ̀ ẹ̀wù ànábì kan wà lọ́wọ́ rẹ̀ pé kíni sílẹ̀ ló èèyàn islam yìí ọkàn máa lé ká ọmọ wa pààyàn ọwọ́ aṣọ islam dẹ̀ pààyàn-pààyàn káwọn ti sọ kankan dà ẹ̀ńtẹ́ ń gbé ó wà rẹ ń kíra yín ń ṣe dáadáa síra yín kàti gbọ́ kọjá dàrú nígboro ọmọ dàrú ẹ wà ní gbogbo àwọn tí mùsùlùmí láàrin kí ló ń ṣe fún yín tiwọn kí ló ń torí àlọ́ ti dẹ́rù orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè tí ò lè ní continuity ni lókè ìgbà tíjọba ọba dúró dáadáa nígbà tíjọba bá dúró dáadáa irú àwọn tí ń darúgbó dulẹ̀ yẹn kó fi mu wọn sẹ́rin kí ìyà burúkú jẹ wọn ìgbà náà lálẹ́ lálàáfíà lórílẹ̀-èdè. wọ́n tún gbáyàn lásán lórí títì tani ìgbáyàn ẹ̀yàwó ni ò ní ta títì tí bírèkì bá bẹ́ẹ̀lì ńkọ́ àmọ́ wá wò pé sọ́kọlà ah, àbí ọ̀kọlà wọn á torí kọ́kọ́ la àbí nọ́mbà rẹ̀ ó wáyé àbí kw kìnìkan l kìnìkan wọn ti ogun kìnìkan Lagos center of kìnìkan Ọ̀ṣun kìnìkan Living Spring àbí kìnìkan yìí náà ń pè é àfa ìsáná wọn máa kó bọ̀ ẹ dáná sí ah, ẹ dáná sí báwo sitani ẹgbà yẹn ó dàbí ìgbà tó ṣe pé à ń kàn pera lórílẹ̀ kan náà ṣùgbọ́n àfẹ́ràn ara wa ìkórìíra ti pọ̀ jù lọ́kàn ara wa ti ra wa pé kí ni nínú ọ̀pọ̀ àwọn ti jẹ́ kí n tí ò ti tó nǹkan ṣẹlẹ̀ ẹ̀gbọ̀n kan para wọn ń jólé ara wọn lórí kí ni kí ni tá a fẹ́ gbàgbẹ́ ah, bí ọba wọ̀ ó lè dórílẹ̀-èdè oríṣiríṣi ìjọba ti mọ̀ pé ẹ̀yà oríṣi kan ló lè gbébì kan tálà ìjọba ń bẹ̀ ah, ẹ sọ pé kó split àmọ́ àmọ́ tó bá wà lọ́kàn yìí ló pé wa kájọ́kàn yìí ló pé wa kí ibo ọwọlẹ yorùbá kọ wọlé haúsá káwúsá ọwọlẹ yorùbá kọ wọlé haúsá eléyìí ló pè wá wàláhì nítorí pé tá a bá jẹ ẹ̀yà kan ìbàdàn ìjọ gbà kálukú kò ní mọ òjijọ náà ó sì wú ọlọ́run pé ká wá ní ìwọ ní ká máa para wa kọ́rọ̀ ọmọ ti ṣẹlẹ̀ ta ìṣẹlẹ̀ àti ká máa para wa pé kí ni eléyìí kì í jihad wọn pé eléyìí ọ̀ kì jihad àbẹ́yìn náà ó ti pé nísìnyí làwùsá bá ti lè ṣe nǹkan kan fún yín ẹ̀yin ò ní béèrè tí haúsá àti yorùbá bá ń já ẹ̀ní béèrè tí haúsá lọ́jẹ̀bi ni àbí yorùbá lọ́jẹ̀bi ẹ̀yin náà ti lọ́ mọ kókún mà ẹ ti máa lọ kú ọmọ odó máa là ní ẹ máa lù ú ẹ máa gbà olólùwà ábà eléyìí ẹ̀yàmẹ̀yà náà wọ́n ń pè é ẹ̀yàmẹ̀yà wọ́n ń pè é lẹ́yìn bó làánà ti wo làánà fẹ́ sọ fọ́lọ́ tẹ̀bẹ́ ìyàn níbi tiwa kátẹ́ pé kátẹ́ pé wòye ṣe mùsùlùmí tẹ̀bẹ́ ìyàn lélẹ̀ ibi tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ mẹ́ ìyànjẹ tó ń ṣe fún haúsá mi gan ọlọ́run ọba ọ̀dà ló bá jọ pé nìkẹ́yà kí ló ṣe ṣe torí kó ti já haúsá kí lẹ́sẹ̀ tiẹ̀ wájú ọlọ́run ṣebí ọmọ tí náà wà ń tí ń wówó ṣebí ọmọ tí náà wà ń Jọ́ọ̀sì tí ń wówó ṣebí ọmọ tí náà wà ní tí ń wówó ṣebí ọmọ tí náà wà ń tí ń wówó àbí bẹ́ẹ̀ kọ́ ni so gbàtí òun bá wá wá sílùú tí yín lọ́wọ́ àtẹ lọ òun náà wá sílùú tí yín wá wó orí so kí wọn tẹ lọ tó fi wá wọn àní sọ̀rọ̀ tiwọn náà dáadáa nígbà tí wọn bá ti yí sí wa àti bú wọn nígbà tí wọn bá ti yí sí wa àti wọn ọlọ́run bọ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹ bá ti yọ tẹ wọ́sọ tó ti rí ọ tó ti rò pa ni yóò ẹ bá sọ yorùbá pé orí ẹ orí ẹ dàrú sẹ́mi lọ bá ah, ẹ dákun bàbá mi mọ̀ pé yorùbá ni mí ẹni yín ajẹ́pẹ́ tí mo máa jẹ́ haúsá ọgbọ́n tó bú mi náà nù pé haúsá ò lóluwa bá. tó túmọ̀ sí pé àmọ́ iyì kálukú fún un lópin ìgbà tí wọ́n bá sì máa ṣe sáwọn èèyàn irú tó ń fẹ́ kún ó ṣe fún ọ aláṣẹ ò lè dé wọ́n fẹ́ kún ọkàn lé ọ̀pẹ́ lómi lè wàhálà ẹ̀rọ lè nígbè láfíà lórílẹ̀‐èdè tó bá wà torí di eléyìí báyìí máa là nǹkan máa là sẹ́ǹpẹ́ haúsá nǹkan inú àìfẹ́ràn wọn ni kí nìkan máa là nǹkan kan lè máa là haúsá la haúsá jẹ máa là máa là òní là so sẹ́wọ̀n kékeré sẹ́wọ̀n gbà lérò máa là ẹ̀yin ẹ̀sẹ̀ pè jábẹ̀ máa là. alam ìtumọ̀ rẹ̀ ní ma pé gbogbo haúsá náà wà lọ́lùmọ̀ àìmọye olódò arákùnrin ọ̀gbẹ́ni yìí yàá kẹ́ ẹ̀wá ìwọ arákùnrin ọmọ ìyá mi yìí kìí ṣe dandan kẹ pé máa là torí gbogbo yorùbá náà ní gbogbo haúsá kìí ṣe ń bo ní wà gan lárúbá gan tó wọn olódò lọ jantirẹrẹ ni sọ àmọ́ tí mo lérò ń bì ní pé ẹ̀yin ò ní o ó dijọ́ tíjà bá dé ẹ̀ńjọ́ tíjà bá dé wọn máa là gbé wa ìbá ti ní kọ́ là ẹ̀rì kẹ́tù rẹ̀ nìkan náà tó ìbá ti ní kọ́ là adẹ́tẹ̀ ń ha ìsọ́nba wa bú àwa wa ló kọ̀ wọ́n ti ń pè máa là ò ní là ẹ máa sọ pé máa lám ọba jolúmọ bí ìbá solúmọ ìwà arákùnrin yìí wọ ọ̀gbẹ́ni yìí Ọlọ́run bọ fábòsì ọlọngọ wàhálà yẹtìrì mànàkún ṣẹlẹ àánú kàwọmín àlà àlà dàdélò ẹ̀ẹ́délò huwa aqrabu lit-taqwa. ẹ gbọdọ ti torí ikorira kan ní sáwọn èèyàn kan kẹ ẹ má ṣe dọ́gba lẹ́yìn náà kí ló bí láàrin wa mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ pé kí ni ìkórìíra báwo kí ló fẹ́ bí nígbà tí èèyàn gbádùn ọmọ mùsùlùmí pé kí ni kí lèèyàn kó o ẹni tẹ́ jọ dúró níwájú ọlọ́run ọba yín ń wò pé lápọ̀ ọ̀gbìn ìjẹ́nà ni apótì yín tí gbogbo yín jọ dúró bẹ̀tẹ̀ ń bẹ̀rù ọlọ́run tẹ́ wàá jáde ní mọ́tíráṣí ẹ̀ wàá máa kọ̀ yín síra yín ọdún dájú pé ìjọba ti fi ọ̀gbà mi. torí délé ọmọ ẹ̀yà rẹ̀ ni mùsùlùmí gbogbo mùsùlùmí ò bá jẹ bírọ̀ kò bá jẹ tíbí kò bá jẹ gbéra tẹ́lá wa la ka ẹ̀yà kan fún superior ọ̀kan tá inferiorize yẹ gbogbo wọn nọ́mbà kan náà ni wọ́n ti wà kò sí kàtúkà lọ sọ́mà péde kan fún ọ ní sani ègbèrà wọ́n wá wò pé èkínni tó bẹ́ẹ̀ ṣe pé òun lẹ́sìn lẹ́sìn fojú kéde àwọn ọmọ ègbèrà kan ni ṣé ègbèrà ìbọn náà lọ́dà yorùbá wọn náà gbọ́ yorùbá òun náà torí pé wọ́n jẹ́ yorùbá lòfin lòfin mọ̀ kó náà ó lè díẹ̀ gbọ́ àwọn gba yorùbá la wí yorùbá yorùbá ni kíkọ́ lẹ́rìí pàápàá yorùbá ẹ̀yin náà gbọ́ ìgbà tí wọ́n á ní ègbèrà ẹ wà sí egbi kíni ẹ máa wá bójú kéré tiẹ̀ ìyẹn nínà ọlọ́ọ̀lọ́dọ̀ náà kò sí ìyàtọ̀ láàrin rẹ àti ẹ̀ kó fi kankan jù lọ onú òsì fi kankan jù ọ lọ ní tó lè mú ọ jù lọ ní takwa Allah ìpayọ̀ náà irú eléyìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ńgbà tá a bá fẹ́ fẹ́ra wa ńgbà tí ọmọ yín tó bá rẹ nìkan tẹ́lẹ̀ tó fẹ́ fẹ́ tv ni ní Benue state lọ àwọn bàbá wa bẹ̀rẹ̀ kí ìran olókì fíìmù fíìmù gbẹjáná tífí tífí pé a mi ò fẹ́ kọ́ fẹ́ yàkẹ́yà ẹ dàpọ̀ ẹ̀yà wa ni superior èwo ni inferior tálọ́dá gbogbo wa Allah ọlọ́run ló dá gbogbo àjẹmọ́ kéèyàn wá jẹ́ pín ayé ẹ̀yàmẹ̀yà lèyàn ń ṣe ìní máa bí kórìíra burúkú débi pọ́rọ̀ ní ti tẹ́lẹ̀ tàì tẹ́lẹ̀ á ti máa á ti máa wá ban á ti máa wá dà á ti máa wá kókó pàfẹ́ síra wa létí lórí kíni lórí kíni bí wò ó ti ṣe fẹ́ kí ẹ̀fọn jẹ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀yà rẹ̀ èèyàn náà fẹ́ kí ẹ̀fọn jẹ bí wò ó ti ṣe fẹ́ kẹ́nìkan gbé ìdálọ́bẹ̀rí rẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu mí náà fẹ́ kí wọ́n yọ dání ṣe jùjọ náà lẹ́yìn náà ìsẹ̀mí yìí ọ̀wọ́n ọlọ́run ló gùn wa kò yẹ ká máa wá ṣekú para wa lórí àwọn kankan tí ò ní jùmọ̀ máa kó àwọn bá dúkìá ara wa lórí àwọn kankan tí ò ní jùmọ̀ ẹ jẹ́ àmọ́ arántí péjọ́ kan bẹ táàdì ohun àjọ ọlọ́run ọba dá àròjọ lẹ́yìn náà àlìjẹ́nà àti iná kò sí lọ́wọ́ tiwa náà ọlọ́run ọba lọ́la àlìjẹ́nà ọlọ́run níná torí àwọn kẹfẹ́rí lèèyàn máa bàjẹ́ ó sì lófin olùlófin kékeré ti fún yẹn méjì mẹ́ta ọkàn jáde ẹ̀kan máa pa yẹn lọ́pẹ́ yẹn àti ṣe jihad jihad báwo olófin agbọ́dọ̀ láṣíwájú tọ́jọ́ ga nínú àwa mùsùlùmí pátápátá tó ṣe é pé òun la láṣẹ gbogbo mùsùlùmí yọ wàá pa láṣẹ pé mùsùlùmí agbọn nàìjíríà o ẹ lọ ṣe jihad níbi báyìí yóò sì gbá tí a lè wa lọ òkè kàn sí pé àwọn èèyàn kàn jáde ẹ báwọn kan náà ti jáde lónìí ẹ kìíní kan àwọn tẹrọrìs tí wọn tó aṣọ ẹsìn Islam ẹsìn tẹrọrìs àwọn kàn jáde nísìnyí wọn pààyàn káyé ibi torí pé Amẹ́ríkà náà ń pààyàn ẹ torí pé kìíní kan náà ń pààyàn wọn kàn wọnú bọ́ọ̀lù wọn àti bá lẹ lọ bàtàn lápẹjúwe látòkúmọ̀sọ tí wọn ti wá dérú wò abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n ẹ̀ wá sọ ọlọ́wọ́ ẹgbọ́n bá dọ́ba plásítà bọ́ọ̀bù gbọ́dọ̀ fẹ́ gbà jáde ẹ máa gbọ́ kó gbogbo èèyàn jihadi rẹ̀ wò ọkọ̀ ara rẹ̀ para rẹ̀ fún wa lọ sí jihadi ẹ̀bírú ètò wọn ní àwọn kan gbé bàálù wọn tún gbé wọnú ilé kan lamẹ́ríkà ẹ wọn fi lọ blasta gbogbo ẹ gbogbo èèyàn ó sì ẹkú kálukì yá mọ̀dé títí jihadi wọn gbélé yẹn fọwọ́ ni wọn gbélé yẹn kàtàkàtà ni wọn gbélé yẹn èyí tó mú kọjá pé ní ìfàsẹ́yìn bá ẹ̀sìn Islam lágbàlá yìí ìfàsẹ́yìn bá ẹ̀sìn Islam because àgbọ́yé ẹ̀sìn Islam yẹn ó pàtàkì ó pàtàkì ju kéèyàn ọkàn máa ṣẹ̀sìn lọ tí yẹn bá lágbọ́yé rẹ̀ tí máa ń ṣe bó ti ṣe tọ́ ó pàtàkì ju kó ọkàn máa ṣẹ̀sìn lọ pẹ̀lú àìlágbọ́yé lónìí nílé ayé tí wọ́n bá mọ̀ pé yóò sì jáde lórílẹ̀‐èdè rẹ̀ tó bá travel nílé ayé nìsín tó bá ní irùngbọ̀n tó ti travel abroad ní gbogbo country tó bá ti fẹ́ sọ̀kalẹ̀ gbogbo bí irùngbọ̀n rẹ bá ti ṣe máa kálukọ́ ọmọ sọ̀ra ni tẹ̀sẹ̀ wù wọn. so tí wọ́n máa ń jáde àwọn èèyàn láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún tí yóò gba forty thousand wọ́n fi chẹ́ẹ̀kì rẹ̀ kọ́ mẹ́jẹ kó fi sábẹ́ bàtà bọ́ǹbù ni o kọ́ mẹ́jẹ pé bóyá nu ejú lọ́rọ́ sí bọ́ǹbù ni ẹ o <laughs> subhanallah sòwò wá bí kó jẹ́ pé wàhálà yẹn ti pọ̀ jù tí bá jókòó ní airport kan ibi on transit ike oke alówó afẹ́gbà visa tẹ̀ fẹ́ lọ́wọ́ bínú lu yín ti sẹ́ rí pé no no chance you are not welcome lé yẹn ní kí torí kò ní irun pa subhanallah pàápàá jùlọ onírùngbọ̀n tó jẹ́ mùsùlùmí bọ́ọ̀ jẹ́ kékeré tó onírùngbọ̀n yẹn ṣe welcome wọ́n lọ mọ tó jẹ́ yóò tó fi dárùn dàrú àmọ́ mùsùlùmí tó dẹ́rùn kọ́ ó ní ìmọ̀ ìmọ̀ nìyí ni màá gbìyàn lọ rẹ̀ tó àwọn sì ń wò pé tó bá ti nínú gbọ̀n yẹn àwọn extremist nù òní pọ̀ láti para rẹ̀ pa gbogbo yẹn <laughs> so eléyìí túmọ̀ sí pé ìgbà míì ibi tá a ti ń wò pa afẹ́ràn Islam lọ́wọ́ tá a bá nímọ̀ tó tó àbá àtúkò bá Islam irú rẹ̀ ní tàwọn bọ́ládán àǹkó oṣù báwọn náà ló ní wọn ò lè yọjú dáadáa mọ́ àbẹ́yìn náà rí mi inú àpáta wọn ń gbé wọn ò lè yọjú sí ta mọ́ torí wọn ń wá wọn kà ṣe Islam kó má tẹ̀ rí àgbéga ni kìí sí rẹ̀ anabi sọlá àtúnlá sọ náà àti ìtìkan pé njẹ́ bá ti kọ́ jihad tẹ̀ bẹ̀rẹ̀ sí ní di irú màálùú mu àbùkù ọkàn yìí ládọ́dọ̀ ọlọ́run tí bá ti lè fi jihad rẹ̀ wọ́n yóò bá àbùkù rẹ̀ kàn án mùsùlùmí lónìí mùsùlùmí ò lè sọ̀rọ̀ kẹ́nìkan kà kún àmọ́ tí wọ́n gbé jihad ń bẹ àwọn èèyàn máa ń ka mùsùlùmí kún ṣùgbọ́n jihad bí kákan máa pa gbogbo èèyàn pakúpakọ̀ o torí táwọn eléyìí àwọn ń pààyàn pakúpa ní pé gbogbo èèyàn tẹ̀ kú wọ́n á fi wọ́n gbọ́dà àwọn ẹgbẹ́ pàtó ọmọ ọjọ́ mẹ́ta àwọn ọmọdé àwọn obìnrin tòlókàn náà fi sọ̀rọ̀ àtọ́lá fòfin lélẹ̀ tí jihad bá ń bẹ gan-an ọmọdé kéékèèké a kì í obìnrin a kì í tó jókòó lé ẹ̀sìn rẹ̀ kó bá àmọ́ mùsùlùmí tó wá jókòó lé ẹ̀sìn rẹ̀ tí ọ̀tọ́ wa àní mu àní pa. ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n ló pa yóò bá a kúrò náà alẹ́ tó bá náà kí wọ́n lọ́ọ́ gbé wọn dé kí <laughs> wa pé jihad sílẹ̀ wọ́n tọ̀ eléyìí ó fi hàn wá pé àwọn kèfèrí ńlá bá ṣe jihad ọlọ́run ọba ọgbà fún anábìyẹ Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà tó fi wà ní Mẹ́kà ìgbé kò ṣe jihad ọlọ́run ọba ẹ̀yin náà sì mà fánàbí sọdún mélòó Mẹ́kà ọdún mẹ́tàlá ṣùgbọ́n tó ti gbogbo àbùkù tó fi kàn anábìyẹ Muhammad sallallahu alaihi wasallam ní Mẹ́kà tó ti gbogbo ìyá tó fi jẹ́ àwọn mùsùlùmí ní Mẹ́kà ọlọ́run ọba ọgbà kò ṣe jihad ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ike tí ẹ máa ń pèpè lọ sí ilé ẹ̀sìn Islam kó tó di pé ẹ lágbára kìí ṣe gbogbo àtúnṣe lẹ́ẹ̀lẹ́ sí kó tó di pé ọwọ́ yín tẹ̀ kú dà ẹ má máa fi gbogbo nǹkan lẹ́tọ̀ọ́ sí torí gbàtẹ́ ẹsẹ̀ lọ́bì ṣe ń ṣe pé òun dákú òun jí. tó wá dé pígbà náà ilẹ̀ wá ń lérò wípé irú ogi bẹ́ẹ̀ ẹ máa késo rẹ̀ ẹ̀wọ̀n kíkàkúkà lè torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni jẹ́ bẹ́ẹ̀ náà ni Islam tẹ̀lé wọ àwùjọ kan nígbà tó wọ àwùjọ tó wọ àwọn èèyàn Islam yé wọ́n máa nípa Islam tó wá dé gbogbo tí wọn ṣe bá ti ṣe maka kankan náà lẹ́yìn ó fi bẹ̀rẹ̀ anabi sọlá sọlá ọ̀pọ̀ gbogbo àwọn eré ọ̀pọ̀ gbogbo àwọn òòṣà ọba gbogbo ilé òòṣà jẹ gbogbo àwọn babalóró kẹran àwọn babaláwo wọn ríre gbogbo àwọn kìnnìkan. wọ́ọ̀dù mi ìsèyàn mẹ́ta ní tẹ̀lé o. sẹ́wọ̀n pé ńgbà tí àwọn olóró àwọn eléégún àwọn olóòṣà àwọn olóòṣà yẹn tí gbogbo wọn náà bá dìde tí kálukú náà kó alágbẹ̀mọ rẹ̀ sí ní ẹ ti pe ẹ̀yìn wọ́n ti pe ẹlẹ́yọ̀ náà kẹ́yọ̀ rẹ̀ ó ń pàdé egun náà kó tí gbogbo wọn bá ń lé ọká wò ní rẹ́ pẹ̀lú rẹ̀ nítorí pé òsì lágbára òsì lágbára ọlọ́fẹ́ àtúnṣe kìíní kò tàkà láàrin ìlú yín ní yín wájú mélòó wá wá tẹ bá pọ̀ ẹ̀rọ ọba tọ́jà náà tó fẹ́ mú yín àbí ẹ̀kọ́ pé mélòó ni wọ́n àmọ́ ìwọ̀n mẹ́ta àwọn àníyàn ah, ànábì náà ọpẹ́ rẹ̀ níbi kúwọ́tì lè má ti kúwọ́tì lè má ṣé ọdún mẹ́tàlá kò sí kúwọ́tì lè má tánàbí òfin tí òfin fọ́ ló sà ń bẹ̀ ẹ̀ mọ̀gá tánàbí tó fọ́ ọdún kẹjọ subhanallah lẹ́yìn hijira ó ń kọ́ ọdún méjì tánàbí ó sallallahu alaihi wasallam tánàbí tó fọ́ gbogbo èrè three hundred and sixty tí ń bẹ láyìíká kàába. wọn nàbí nǹkan tí ń sọ pé wa qul jaa al-haqq wa zahaqa al-batil inna al-batila kana zahuqa. sọ pé òdodo ti dé ìparun báànù ohun ìparun lánàá ẹwà dúró ń kọ́ ọdún méjì dánàbí òkú wọn á ní dánàbí ṣe nígbẹ̀yìngbẹ̀yìn lẹ́yìn òbí bẹ̀rẹ̀ tura yìí ti lajú kọjá ká máa ṣe sùúrù lẹ́wọ̀n pé ní paríparí kò ní rí nǹkan kan sí yóò ti dẹ́nu léka torí ẹ̀ nísìn wọ́n tẹ̀gbẹ́sì Islam yìí òòsà kan bẹ ní àárín ilé yín fámílì àwòfin yín wọ́n máa kán kó sí i tó bá ti wá gbàbẹ ẹnu máa bí ọ tó bá ti gbàbẹ ẹnu máa bí ọ pé màá pọ̀ kí ní ìjọ bá nàbí bọ́ ní tètè màá pọ̀ kó burúkú ọ̀fọ̀ àmọ́ ń bọ̀ bá lágbá <laughs> torí tí wọ́n bá lọ fọ́ ọ. kó tó di ike agbára rẹ ọ̀ka ní ọ̀sẹ̀ yẹn yọ a wọ́n fi ti náà rẹ̀ o wọ́n dàbí kí bàbá yẹn ó ti de kíní kan mẹ́nu ọ̀nà àdó ń ti ọmọ odó ọwọ́ gbálẹ̀ àwọn ọmọ o pàǹtí téèyàn ọmọ yọ lóyún lórí lé olè bá yọ ọmọ gún mi ní sílẹ̀ má irọ́ kú. tàbí rọmọwọ ọmọ gbalẹ ní ẹgbẹlẹ wa bá tó wọn wá wò pé ànábì sọlá àṣẹlẹ wọn ti sọ pé gbogbo tó bá kankan rọ ṣẹbọ o dada nǹkan náà o lẹ́yìn náà àwọn wa rere wọn ni tó bá járù nǹkan yẹn á ńlá ló ọkàn lọ mú lọkàn agbára rẹ ò sí èyí tó fìdí àbí wọn ní fìtínà rẹ àní ìsìn ọmọ sùkúù ni wọn wọn ń gàrí èèyàn ni wọn ń sanwó sùkúù rẹ ni àbí òye kódà kò tí ì bọ́ lọ́wọ́ pé mo fi dà ìgbà tí ìwọ bá wá ṣe bó o ti ṣe ń ọba ọkọ tẹ kọ pa àwọn ọ̀pọ̀ torí tí àwọn gbà lọ́dọ̀ bàbá ńlá àwọn àwọn ọmọ bíi fẹẹ rí mi mà <laughs> ìwọ sì já lọ́sàn lọ́sàn dandan ti ṣàlàyé kó fi hàn bàbá rẹ yóò aburú ti ń bẹ nù kàn yín báyìí tẹ bá lè sílẹ̀ ṣe dáadáa náà ẹni sinmi kò ní dikẹ fún ikú ẹni tó ṣe pé àní lè fi gbogbo ara ṣàdúrà fún tọ́ba kù àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ẹ ṣàlàyé yẹn fún wọn ẹ kàn mú kíní ẹ kàn sọ ní pọ́npọ́ ẹ sọ dànù ẹ tú dànù o tún á tú ọ aṣọ pé mi mo ṣe ẹnu ká nàbí Ibrahim wà tó ń ṣe tó ṣe kọ sọ pé mi mo ṣe àbí bẹ́ẹ̀ ni torí pé ìwà wọn ò ní hikima wọn á dúró pé mi mo ṣe yẹ ẹ nítorí pé ọ̀ka lọ kó burú àwọn òní lọ kóòtù so wọ́n fojú rẹ̀ rí mà àwọn tó o bá gbọ́n pẹ̀lú ẹ̀ tó sì ti jẹ́ kọ́jọ́kọ́ ọmọ sàlàyé fún ọ díẹ̀ díẹ̀ ọmọ sàlàyé fún àti agbára bá dé àbá ọjà ẹnìkan kan ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń dá lọ́jà àwa la jà bàbá náà ti gbà lọ́wọ́ rẹ ní ìsìnkì ah, bàbá ní ìsìnkì tí ọba mú wa máa kọ́ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀. so torí tẹ́lẹ̀ gbogbo ẹ̀ kò káàtì àkójọ pé wọn náà ń wọ àsìkò tó ń ná sábà láti fún àwọn nǹkan sí i ó ti máa ṣàlàyé ní gbólóhùn ẹnu pé báyìí nàbì sọlá àti nàbì yẹn di bá ra ìdá kò lè fọwọ́ tún sí bọ́wọ́ bá ṣe tún sí pé wọ́n ba nǹkan púpọ̀ jẹ́ tún sí dáhùn ọba tún sí tún sí fọkàn kọ́ torí pé bàjẹ́ mi máa bẹ tó kó òní lè tọ́ gan àmọ́ ọmọ ọmọ ọmọ kò ń di rẹ̀ títí ọ̀ lágbára débi kó lè sọ títí ọ̀ alágbára débi kó lè fọwọ́ tún sí àwọn ọ̀kan fẹ́ tẹ̀lé ẹ̀sìn Islam bẹ́sìn Islam ti wá àkàn fẹ́ bẹ̀rẹ̀ látòkè pé ọ̀yá gbogbo ẹ̀ gbogbo kan dàrú lónìí káàkiri àkìyàmó dé àkìyàmó dé àbẹ̀kẹ́sì torí fìtínà jẹ tọ́fà torí de lè lè fi hàn wá pé anabi wa sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni wọ́n ti ń bẹ Mẹ́kà títí ọdún mẹ́tàlá kọ́lọ̀ wọn bó tó gbà fún wọn pé kí wọ́n ṣe jihad lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ṣe lọ́nà yẹn pé kàn ṣe jihad ǹjẹ́ ọ̀nà yẹn ni jihad àbí èso ọ̀nà yẹn apá kan nínú àwọn olùmọ̀wá wọ́n sọ pé ọ̀nà yẹn ni jihad lórí gbogbo èèyàn ẹni pé tí jihad bá di gbogbo wa pátákà pa agbọ́dọ̀ jáde yàtọ̀ àwọn obìnrin nìkan tó àwọn obìnrin kò sí jihad lórí tiwọn iná nìyá ńlá wa Aisha ọlọ́wọ́ bá kó yẹnu sí wọn wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè hal ala nisa jihadun ǹjẹ́ jihad kan wà tọ́jú ọ̀rọ̀ náà lórí àwọn obìnrin bí anabi ní bẹ́ẹ̀ ni jihadun la qitala fihi alhajj wal umrah bẹ́ẹ̀ ni jihad kan wà tí kò sí ká pààyàn nínú ẹ̀ kò sí ká dojú ìjà kọrẹ nínú ẹ̀ hajj àti umrah òní jihad táwọn obìnrin. sòṣùwọ́n pin ní ọjà lókùngbà tí yóò bá já bójú lókùngbà tí yóò bá já rọ lókùngbà tí yóò bá já láàárẹ̀ tí yóò sì jóbìn jihad jọ̀ràn ẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ ẹ̀ wá ní lórí gbogbo wa bí ká jáde lẹ́ẹ̀kan náà ká sì lọ jà ọlọ́run ní la kí sọ̀rọ̀ ẹ̀ lórí gbogbo wa. وما كان المؤمنون لينفروا كافة ọlọ́run ní kò tọ́ kí gbogbo mọ́mìnì pa kí wọ́n jáde lọ́jà gùn. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ẹ̀ka wọn lọ káwọn kan ṣẹ́kù àwọn tó bá ṣẹ́kù yẹn kó lọ kọ́ mà nípa ẹ̀sìn ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn kó lọ kọ́ káwọn kan lọ sójú ogun káwọn kan ṣẹ́kù táwọn ọmọ kọ́ mà àgbọ́yé ẹ̀sìn. ولينذر قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون torí kí wọn lè bá wa kìlọ̀ fáwọn èèyàn wọn nígbà tí wọn bá padà dé ẹ lọ kọ́ mà nígbà tí ẹ bá kọ́ mà dé padà sáàrin àwọn èèyàn rẹ kọ́ máa ṣe kìlọ̀ fún wa báyà wọn jẹ gbọ́ kìlọ̀ yẹnni kékeré ṣe dandan kí gbogbo wa ká lọ ṣe jihad ṣùgbọ́n ọ̀ràn yẹn lọ́jọ́ lórí gbogbo àlùmọ́ àkọ́ ṣe jihad ṣùgbọ́n fardun ala sabilil kifaya ọ̀ràn yẹn ni ilé ìtòsí pé táwọn kan bá ti ṣe ìjọ́ràn yẹn rẹ kúrò lórí àwọn yòókù àti gbogbo wa bá kọ̀ láti ṣe ẹ̀ṣẹ̀ bọ́ pé eléyìí lè jọ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ eléyìí tó tuntun mọ̀ sí pé téèyàn bá gbọ́ mọ̀ kò sínú àǹfààní kò sáǹfààní nínú mọ̀ kọ́ ẹ̀mẹ́sì tẹ bá kọ sáńkẹ wá ma mò ń ṣiṣẹ́ gbowó oṣù kò sí mi àwọn èèyàn wọn bá sì àwọn wọn tẹ bá kẹtù padà àwọn èèyàn máa fún ọ bọ́yá jẹ léyìí tọ lẹ́yìn ìgbà tí a ti mọ ìdájọ́ tí ń bẹ fún jihad ọlọ́run ní jihad tó ń ti lọ́ràn yẹn fún yẹn wà wọ́n kúrò lọ ṣùgbọ́n àwọn àkókò kan ń bẹ o tó ṣe é pé jihad ó di ọ̀ràn yẹn dandan lórí kálukú wa òun náà ni ní àkókò tí istinfar bá tẹ̀lẹ̀ al-istinfar náà ni ìgbà tí olórí àwọn mùsùlùmí amirul mu'minin aláṣẹ fún gbogbo mùsùlùmí lápapọ̀ dábàá sọ pé aláṣẹ fún gbogbo mùsùlùmí ètò lè má wọn mọ́tíláṣí ma kékeré kan lè má wọn mọ́tíláṣí kan eléyìí òun lọ́ mà àmọ́ tùmọ̀ àmírù mọ̀mìnrin onípa aláṣẹ gẹ́gẹ́ bí olórí fún gbogbo orílẹ̀-èdè Islam èèyàn kan ti ń pàṣẹ fún gbogbo orílẹ̀-èdè Islam tọ́ba pàṣẹ pé ẹ̀yin ara àbíbá ẹ̀ jáde ọ̀ràn ẹ̀ lọ́jọ́ lórí gbogbo ẹ̀ tó lè jagun kọjá jù tí ọba ti jọmọdé tí ó sì já rọ tó sì já fọ́jú tó sì jẹ́ ní sísá rẹ̀ tí òjò obìnrin ọ̀ràn yẹn gbogbo ọjà jù eléyìí náà ń pè ní anábìsọ̀lá àtúnà sọ pé wá ìdè tòǹfẹ̀tòǹ fanfẹ́ò tó máa ní jáde lọ́jà fún gbogbo yẹn jáde lọ́jà fún tó bá tẹ̀lé bẹ́ẹ̀ ọ̀ràn yẹn gbogbo ọjà jù. ìgbà kejì òun náà ni ìdájọ́ hamala àdúgbò bẹ́lẹ̀ tí ọ̀sá bá gbógun wá àní sọ pé ẹ̀yẹn máa lọ mí bẹ́ẹ̀ lé láà gbogbo apáta á rí pa lé kúrò nù tó lásìkò yìí jihad máa ń jẹ ọ̀ràn yẹn. tọ́ ọlọ́run wọ́n wọ́n kúrò fún lẹ́kùn ọlọ́run ni wọ́n jẹ́ nǹkan kórìíra fún yín kí ló tó fi jẹ́ nǹkan kórìíra torí pé wàhálà ń bẹ́ńbẹ́ wàhálà ń jihad tẹ̀sí rí yẹn ń bùkátà ká náwó gbogbo yẹn náwó ń bùkátà ká fi so jihad ni níbi tí wọ́n ní jihad ń bẹ ní Cambodia ẹ wo Cambodia lọ́lọ́ pépè lẹ́yìn jihad ẹ fi ìlú fọmá ẹ fi dúkìá lẹ̀ ẹ sì mọ ẹ bá lọ so ń àwọn èèyàn ó bákan náà a lè tètè lára wọ́n lè pa wá èèyàn sì lè lọ jihad kọjá pé kò lọ́wọ́ méjèèjì máa fún gé méjèèjì dànù lọ omi ó sì lè mú ẹsẹ̀ rẹ̀ méjèèjì lọ ẹlòmíì ẹlòmíì ó lè fọ́ lójú méjèèjì àmọ́ gbogbo nǹkan tó bá jẹ́ torí tọlọ́run yìí máa tẹpẹrẹ ìrọ̀rùn ní fáwọn olùwàgbọdọ àwọn èèyàn máa ń jẹrú ìyá bẹ́ẹ̀ náà torí èṣù àbẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ìyá tó jù bẹ́ẹ̀ lọ ń di àwọn èèyàn torí èṣù tí irú rẹ̀ bá wá jẹ wà bí jù bẹ́ẹ̀ lọ torí tọlọ́run kí ló burú nítorí pé ó fẹ́ wọ kí ni àlùjànnà bákan náà eléyìí ló fà làwọn yẹn kórìíra jihad kìí ṣe pé nítorí pé wọ́n kórìíra bọ́ọ̀lù ṣe jihad lọ́ràn yẹn ṣùgbọ́n tí màá tara rẹ̀ ṣẹlẹ̀ ìlọ́ba ni wọ́n máa fi kórìíra rẹ̀. wọ́n ní níbẹ̀rẹ̀ àwọn mùsùlùmí kórìíra rẹ̀ ṣùgbọ́n nígbà ìgbẹ́yìn wọ́n tún nífẹ̀ẹ́ rẹ̀ torí bọ́ọ̀lù ti ṣe lọ́ràn yẹn wọ́n wá sọ fọ́lọ́ yìí pé sẹ́mẹ́rìnà nítorí pé olùgbò agbódodo kò sí tó ṣòro láti ṣe lọ́dọ̀ tiẹ̀ lókun bàtí wàá ti kọ́nà lọ́pàá láti àbánabi wa Muhammad sallallahu alayhi wa sallam. tọ́ ìbẹ̀ nínú àwọn nǹkan tá a tún kórìíra náà tó yàtọ̀ sí ẹ̀sìn nínú àwọn nǹkan lé ayé wa yìí náà ní ìgbà míì ó ṣeéṣe ó jẹ́ pé nǹkan kan dá yẹn láàmú wọ́n ní kíní kan bẹ nínú èèyàn tó ti pé ti ń jẹrà yíyọ làlàáfíà ẹ̀rí pé gbogbo èèyàn tẹ́ máa ní wọ́n sọ pírẹ́sàn fún yóò kórìíra rẹ̀ tó ti pé tí wọ́n bá yọ tí ń dọ́là tí ń dọ́là mú yẹn ò ní gbádùn èèyàn kórìíra rẹ̀ wọ́n ní wọ́n sọ pírẹ́sàn fún ẹ àsìkò tí wọ́n sọ pírẹ́sàn yẹn wọ́n gbàgbé sísọ́ọ̀sì kan sínú fún rẹ wọ́n ti wá arákùn padà. sísọ́ọ̀sì wọn bá fún yín wọn á ṣe x àti wọn scan inú rẹ wọn á rí pé sísọ́ọ̀sì ní ìbọlọ́gbàdé rẹ wọn làwọn yọ sẹ́mi pé sísọ́ọ̀sì yẹn kọ́ yọ lálàáfíà àbẹ́tọ́ bá tó ronú pé wọ́n rẹ tí tún nígbàgbé yìí wàá rẹ subhanallah náà ni kan látòrí ó ń déjì ka aa ah. pé kí ló kù wọ́n á ní wọ́n gé sẹ́nu gé ara yóò kù pẹ̀lú ògbọ́n náà yóò bọ́ lọ́wọ́ aburú èyí ń jẹ gbogbo ara lọ yìí so àmọ́ ṣe ẹ ti gbà fún bọ̀ bàbá wọn ò ní kékin sọ fún ẹ wọn gbọ́ ah, ọ ń jẹrà ẹ sì ni ẹ wọn gbọ́ tó gbọ́ kó wọ́n ẹ bẹ́ẹ̀

subhanallah owó tẹ̀síbí tán ni ó ti rọrùn tí ó ti tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní ṣe so ṣùgbọ́n tí wọ́n máa ní dentist kan wà tí ó yọ eyín yẹn la ilaha illallah ẹ rí i pé yíyọ làlàáfíà o àbí bẹ́ẹ̀ kọ́ ni tí wọ́n bá bẹ̀rẹ̀ sí yọ fúláyà tẹ́ mú sùpùrẹ́bà ẹ̀ torí wọ́n ti máa yọ eyín nù gbígbà tí wọn fẹ́ tú bóòtù <laughs> so tó bá di pé ẹ dókítà lẹ́yìn ó mú pláyà wọ́n ń yọ ẹ̀sùn dírẹ́bà wọ́n ní ẹgbàrá dúró bàbá o kọ́mọ́jọ pa lu ẹ̀kẹ́ yín a pé ẹ yọ àti eyín yìí lẹ̀ subhanallah ẹnì kí sẹ́ máa yọ lágbàdùn àmọ́ àníkẹ́ kọ́ yọ subhanallah nínú gbèsè ayé nǹkan tó wá pé nǹkan tó jẹ mọ́tò lọ torí de lè tàbá wa rán ti pé aljanna hey ìkẹ́sí ń bẹ́ńbẹ́ ìkẹ́sí kì í tani o ohun ti ń bẹ́ńbẹ́ ohun tí kìí kan ni omi tí kìí kan kò síbòmí lé ayé sílẹ̀ dáa tó bí ọ̀wọ́ ta mẹ́ bá gbé kalẹ̀ tó bá pẹ́ kí ni ó di yóò bu ọ̀wọ́ ta yéé ṣe sínú ọ̀rá o àní ti gò kátó pé tọ̀ra lọ́wọ́ àti ṣẹjọ́ méjì tó ti di nǹkan mi tẹ́lẹ̀ náà náfúdà kẹrọ ni wọ́n kọ́ sí la tó àlẹ́ ìtọ́wà nù gò tẹ́ra lówó gégége ó náà ju ọ̀rá bí ọ̀dọ́ lọ́sọ̀tún láti náà wò omi dáhùn rọ sínú rẹ̀ bíi ti ọ̀rá náà ni àmọ́ àrùn fifty naira bíbẹ̀ pọ̀ ni wọn náà tún máa ta kọ́kí yẹ ìtawà mu nìyẹn yẹn máa mú five naira gbogbooro tá a bá gbé kalẹ̀ fúnjọ́ méjì kí ni ó sì yọ kán gbogbo táwọn ìjọ yọ ń bẹ̀ subhanallah amúmi àlìjẹ́nà ẹ̀dàkùn kí ni ó yọ ń dáadáa rẹ̀ náà máa bẹ láéláé gbogbo dáadáa àlìjẹ́nà kì í dá ìdá tọ́ba àmọ̀ pé tí ń retí rẹ̀ ni ẹ̀dàkùn tọ́lọ̀ bá ní kò ṣe nǹkan tó lè mẹ́mìí rẹ̀ lọ ó ṣe àgọ́ ìdìsí wá sí torí pé ọlọ́run ló ní ọ òun náà ló wù kọ́ ọmọ abẹ tó fi ṣẹ́kù bọ́ọ̀jà bọ́ọ̀jà ìjọ kú rẹ̀ náà ló ní wàá ní ogun òpé kéèyàn ó tètè kú àìsí lọ sójú ogun òpé pẹ́mi èèyàn ó gùn jù ìjọ tó ọba kú náà ló kù sòṣùgbọ́n àwọn tẹ̀lé tọ́lọ̀ kó fi ní ládàá pé ẹni ọlọ́ọ̀ni ọ̀ kó fi tàpá désù torí ìdílé yìí ọlọ́ọ̀ni wàá ẹ̀sẹ̀ àǹtẹ̀kọ́rọ̀ hù ṣẹ́yìn àti wa huwa khayrun lakum ó ti ṣe kẹ́ kórìíra nǹkan kan kọjú orí fún yín gẹ́gẹ́ bí jihadi orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sábàjágun á rí i pé ẹ̀sìn sáàmù ọ̀lọ́ wa wájú ẹ̀sìn kẹfẹ́rí ọ̀fà sẹ́yìn kẹfẹ́rí kan ní rí mùsùlùmí mú lẹ́rú mùsùlùmí ọ̀jẹ̀ fún àwọn ni wọ́n ní àgbéga islam ó sì máa tàkà torí kó àwọn tó gbé gidi náà tí ó jẹ́ kí islam ọlọ ẹ̀mú ọkú lọ́nà tó bákẹ́ àwọn obìnrin tẹ́kù àwọn ọmọ tẹ́kù lẹ́rùgùn nínú èrè jihad ní orí mbẹ́mbẹ́ yàtọ̀ sílẹ̀ yẹn tó bá yẹ ní orí pẹ́ tẹ̀ láti ọlọ́ tó bá mọ lórí rẹ̀ nìkan ó tó pa tẹ̀ láti ọlọ́ tó pa wá pé kájagun ajagun eléyìí náà tó bákan náà wa'asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum ó ṣeé ṣe kẹ́ níbẹ̀ kankan o kọjá burú sí yín o kọjá burú fún yín ẹ̀yin náà mọ̀ pé nǹkan wà tá a fẹ́ràn àtẹ̀já burú ó lè má tètè hàn bẹ̀rẹ̀ pọ̀lọpọ̀ nǹkan wà láyé tá a fẹ́ràn bàjẹ́ ṣùgbọ́n tẹ̀já burú bí òbí ní ìṣù ẹlòmíì fẹ́ràn òbí débi pé kò lè ronú láti òbí ó ti da burú nù àbẹ́ màbẹ́ tó bá fi débi kó lè ronú láì jóbi ọ̀dà burú ọpọlọ tiẹ̀ ti límítì sára òbí tọ́ba wá délùú kò sóbì tẹ́ mọ̀ pé pé ẹ wó bì wá kí n lè bá a ronú ọ̀dà àbúrò nù. bákan náà ọ̀pọ̀lọpọ̀ wà nù wọn tó ṣe pé ìfẹ́ tá a ní sówó ń padà ń já sábúrò afẹ́ràn owó dọ̀bà ń padà ń já sábúrò fún wa. lápẹ̀jù ẹ̀ ìgbà tí àwọn sogúndogó ti wọ̀lú tí wọ́n ní ẹ máa kó àpò mẹ́ta wá ẹ ti gba àpò mélòó àpò mẹ́sàn-án lẹ́yìn ọ̀sẹ̀ mélòó lẹ́sẹ̀ mẹ́ta àbí mẹ́fà tó sẹ́wọ̀n pípẹ́ tá a ní tó wò ó bò wá lójú débi hìn wọ́n wá ń gbé ìwé yẹn ká sẹ́ni tí ó sì tẹ̀yẹ̀ dé máa gbọ́n dùn yẹn lọ wọ́n ti àwọn ìwé yẹn sára àwọn pépà ti dán owó iyebíye kékeré kan àwọn ọkọ̀ tó dùn tó dùn àfà gbogbo àwọn létọ́ àlójúgba ara wọn lọ gba ṣọ́ọ̀bù ńbẹ wọ́n gba odidi fúláàtì ńbọ míì. so ẹ̀yin náà ma ọ̀pọ̀lọpọ̀ náà tún bá wọn polongo ẹ mẹ́jọ rẹ yóò fowó arú ẹ̀yin náà ẹ bá wọn dá sí o baba náà ẹ bá wọn dá sí o bàbá ta màmá ta ọmọ ta subhanallah ìfẹ́ tá a ní sówó ó di wá lójú ó di wá létí à ń pariwo ń gba náà pé kíní yọ ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn Islam táwa á máa kọ̀tọ́ gan tí wọ́n bá ní tó bá mú àpò kan a rí nínú àwọn ẹjọ́ fira aláàbá mùsùlùmí tó ti pa àwọn ẹni tó ń bá wọn polongo ọjà pé ẹ má dáhùn ilé kò sí ti dá lọ́dọ̀ wọ́n o tún ti bẹ̀rẹ̀ o wọ́n tún náà dá o. ó sì mú ìyàwó rẹ̀ lẹ́yìn wọ́n tún lọ dá ọmọ lẹ́yìn wọ́n lọ kò sí wọn rò lé ẹlòmíì wọ́n fi lé sọ pé máa bá wa kọ́lé ẹni tí ń kówó ránṣẹ́ sí wa ń da ó tún ta lé olé nígbà wọn bá jẹ kíní ta wí wọn kọ́ rúlé mẹ́ta ni. subhanallah tọ́ ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù àwọn náà ti mọ̀ ẹ̀yà tán jẹ́ èèyàn àwọn sẹ́ka kọ́kọ́ gbà á sẹ́tìmí gbà á ẹlòmíì ló ń la ọ̀ọ́lá o tọ́ba gbèrú owó ló fi sọ owó dò ní haramu ni. ẹni tó rí gbà haram lọ́gbà ó sì máa retí bọ́lọ̀ ṣe máa mú parun gbárù owó bẹ́ẹ̀. tọ́ torí èyàn fowó ẹkún rẹ̀ nù wọ́n gba tàwọn kan wọ́n fi fún àwọn kan wọ́n gba tàwọn kan wọ́n fi fún àwọn kan wọ́n ti wá tájẹ́ wàá gba àgbà má sàn wọn á kó ní dọ́là pé no federal government dá sí ni EFCC ò dé ká kówó jáde ni ẹ̀sùn kówó ẹ̀ ti kówó wa owó yẹn wọ́n ti ra àwọn mílíọ̀n. tó ẹ sì mọ̀ pé ọlọ́run ọ̀pẹ ìsàlábò torí tá a bá wí ní ìsìn nírò gbọmọ̀sọ̀ ẹ pé kò sówó ìlú ni àbówó àlógbòmọ̀sọ̀ rí ẹ dákun ẹ dáhùn ẹni kò sówó lógbòmọ̀sọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni pé kọ́ lọ dé pé tó ọrọ̀ ajé ọ̀dá ni kò sówó mílíọ̀n ti ẹ jáde. <laughs> subhanallah iná ló fi jẹ́ pé tẹ́yẹ̀ fẹ́ sànù kan kò ní máa nu pé ah irọ́ lẹ̀ ń pa ẹ̀yin tẹ́ ẹ̀ lówó ìlú tí ò tówó bó wọn ti wá gbàdúrà mílíọ̀nù àbá náà dáhùn náà tù ú ètò fòrò fìlú lẹ̀ ètò kówó lọ wọ́n ti kówó lọ wọ́n á pa àwọn tù nú ah, àfa àwọn náà bá kú jẹ wọn lọ lana nísìnyí wọn ti jókòó nbì kan yẹn pé a ti lana tọ lana o àwọn yìí náà ta ni ó di kárí ilé subhanallah ìfẹ́ tí wọ́n ní sọ́wọ́ yìí kọ́ owó ti dàbúrú ẹlòmíì ìdílé ẹlẹ́dọ̀ọ́ ni ẹlòmíì ti ti bá bẹ̀ kú débi fún wọn sí wọ́ọ̀dù fún ọ lọ́sibítù gbogbogbò. àwọn láàárẹ̀ ọ̀làna nítorí pé mi tó bá ti dúró yóò máa sọ lọ lójú ọ̀nà yóò máa kùn ìpètọ̀ èwo ní o èwo ní ṣẹlẹ̀ o pé ah, ọ̀sẹ̀ kẹta láwa ẹ̀kọ́ tẹ̀kẹ́ ni ọ̀sẹ̀ kẹta ò tí ì pé ni subhanallah so ìfẹ́ tí sọ gbogbo ìyẹn dà. èyàn tí ń lọ ráńbọ̀ kadà rẹ̀ jẹ́jẹ́ ọmọ dúpẹ́ fọlọ́ ó tún lọ gbé ta ó tún lọ kó kó fáwọn ń bára dà torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run ọba wa mọ̀ wá ló ti ṣe àwọn òfin fún wa ó sì fi àwọn olùṣèkìlọ̀ sáàárín ìjọ kọ̀ọ̀kan ó wá kù sọ́wọ́ kálukú ẹlòmíín gbà tó máa ń kìlọ̀ fún un etí la pa àti ẹ̀ máa bọ́ sí yóò lòun ò ní gbọ́. ìsọnù èébú àpárá gbogbo ẹ̀ wọ́n ṣe fẹ́ni tí ń sọ fún wọn pé kíní yọ ọ̀dà kíní yọ ọ̀dà ọ̀dà àwa náà wà ń béèrè lónìí àbá tó ní gbogbo nǹkan ní ìdá lọ́dọ̀ tàwọn eléyùn àwọn dókítà yín gbogbo nǹkan ní ìdá lọ́dọ̀ àwa wá ń bi wọ́n léèrè lónìí pé sọ́ọ̀dà ẹ bá wa bi wọ́n sọ́ọ̀dà tọ́ba sọ́kọ́ da àwọn èèyàn olùpa bẹ̀. àbí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ọ̀tá ara yìí irú ẹ̀yin tẹ́ kó bá wa subhanallah torí de eléyìí báyìí ọlọ́run ọba ní ó ṣeé ṣe lọ́pọ̀lọpọ̀ kẹ́ nífẹ̀ẹ́ nǹkan míì kò já burú fún yín torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn gbọ́ kìlọ̀ kéèyàn sì gbọ́ kìlọ̀ àmàdá bóòlù ti rọrùn láti rówó sí lamẹ́ríkà gan kò rọrùn ní Europe kò rọrùn ìgbé ń kó náírà fún ọ yóò ti di náírà mẹ́ta torí kó jókòó lọ́dọ̀ rẹ láàrin ọ̀sẹ̀ mẹ́ta yìí rọ kọ́dà tá a bá gbófin ṣẹ̀rí àwa irọ́ gidi ni ẹbí àwọn mọ̀mọ́ ti ń bẹ lára dá léèrè bóòlù ṣe rọrùn láti so ogún náírà di ọgọ́ta náírà wọ́n sọ fún mi pé wọ́n náà wàá jókòó sóòrùn wọ́n á bá wa fojú wí ní tá à ń fojú wí ẹbí ẹni tí ń ṣe fọgá léèrè báwo ló ṣe rọrùn láti lẹ́ ìfun táyà ètò jò kẹ́ ẹ pa six hundred wálé yóò sọ fún ikú ẹ̀ náà wájú pé ẹ bá hundred naira ìjọ two hundred naira ìjọ kàkẹ́ má dà rárá ẹnìkan wá jẹ epo rọ̀bì ní nìkan wọn ta tí bá wọn dé bẹ́ẹ̀ wọ́n á tan jẹ tó ìyẹn ìyẹn náà tó tó so wọn ò ní ronú lọ síbi tí wọn kó ronú lọ ńgbà náà ọwọ́ ẹnìkan ti rí gbà ẹnìkan ti rí gbà ẹni tí òun mú yàn bí òṣèṣe náà ni Ọlọ́run ọba là ń bẹ Ọlọ́run orúkọ rẹ̀ tó dára jù irun àwọn jíjà ń bá báyìí ṣe Ọlọ́run ọba kò di fún wa Ọlọ́run kò di fún wa gbọnà tó dáa Ọlọ́run kò di fún wọn lè gbọrọ fún wọn máa gbọràn irú rẹ̀ ọmọ bàtú ṣe wọn má nítorí pé téèyàn bá gbọràn ó wúlò fún yàn ju gbogbo wáàdí lọ náà má ti ń gbọrọ ó pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì yọ ṣẹlẹ̀ ọlọ́run yóò ṣe wọ àmọ́ tí yorùbá ti gbọ́rọ̀ tí ẹ̀ wọ́n máa fi pé ẹ rí o wọn á ní kòtò ń bẹ wọ́n á dúkọ̀ gbọ́ oko bẹ́ẹ̀ ẹ̀yẹ má gbà o so ọlọ́ni wallahu wa antum la ta'lamun ọlọ́ni ọmọ torí ìgbà ti bá fún wa àwa tá a mọ̀ níṣẹ́ ká sọ àwa tá a mọ̀ níṣẹ́ ló ká gbọ́rọ̀ ká tẹ̀ láti ọlọ́run wọn bá kó fèmí pẹ̀lú yín kó fi mọ̀ kó sèmi pẹ̀lú yín lọ́kàn náà tí ó nífẹ̀ẹ́ sí tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí kó sèmi pẹ̀lú yín lọ́kàn náà tí ó máa tẹ̀lé tọ́lọ̀ wọn bá ní ká ṣe ọlọ́run kó sèmi pẹ̀lú yín lọ́kàn náà tí gbọ́rọ̀ tí ìfẹ́ tó rẹwà jù nínú rẹ̀ ṣiṣẹ́ Thank you kò síbi tí jihad ò ti lè wáyé àìjẹ́pá níjọba mùsùlùmí lórílẹ̀‐èdè bíi tá a wà kò pé kí jihad kí mùsùlùmí ti ń bẹ́ẹ̀ bí ọmọ ṣe jihad tí aláṣẹ bá àwọn mùsùlùmí nílé ayé tó bá pàṣẹ ìkíkọ́ àwọn mùsùlùmí ọlọ́jà gúnbì kan wọ́n lọ́jà gúnbẹ̀ gẹ́gẹ́ bí àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn Islam náà ti ṣe pàṣẹ pé gbogbo ẹni tó bá ní agbára láti jagun sójú ọ̀nà ìsìn ọlọ́run kọ́ lọ sí Afghanistan ní ìgbà Soviet Union tí wọ́n gba Afghanistan ní kótó di 1990 ní 80 sí 90 tí wọ́n ní kí gbogbo àwọn mùsùlùmí tó bá lágbára láti jagun tí wọ́n jáde láti lọ jagun sójú ọ̀nà ìsìn ọlọ́run sábà láláṣẹ ẹyọ kan ètò ìsìnkú tó bá sọ̀rọ̀ gbogbo mùsùlùmí ọ̀tẹ̀lẹ̀ aláwọn olùmọ̀ńlá lágbàáyé tààkà kan síwájú wa nínú ẹ̀sìn Islam wọn pàṣẹ ní Ghana gbogbo àwọn mùsùlùmí ti jáde láti fi kìbí láyé wọn lọ sí jihad ẹ̀fẹ̀ kẹ́ẹ́ bí gbogbo mùsùlùmí àtúnṣe ń sọ lónìí wípé kí àwọn orílẹ̀-èdè tí wọ́n rọ kiri ká Palestine nínú àwọn lárúbáwá yẹn kí wọ́n ti sílẹ̀kùn fáwọn ìjọba fẹ́ jagun torí tọ́lọ́ kí wọ́n wọ Palestine kí wọ́n lọ jẹ àwọn Yahudi lógun kí wọ́n fi dá Masjid al-Aqsa àti Palestine padà sọ́wọ́ àwọn mùsùlùmí àbí òye wa sọ eléyìí túmọ̀ sí pé jihad ń bẹ dídọ́ gbé ní so tí àyè rẹ̀ bá sílẹ̀ ó lè má jẹ́ lu yín ló ti but mùsùlùmí nílùú kan gbogbo ibi tó bá bára rẹ̀ lu rẹ̀ náà ni lóòótọ́ wọn bí wọn á lu kan àjọmọ orílẹ̀-èdè bì kan ibẹ̀ náà láwa ibẹ̀ láàmú ṣùgbọ́n ibi tí wọ́n bá ti sọ la ilaha illallah gbogbo ìlú wa náà ni so tí nǹkan bá ti mùsùlùmí kíbi wọ́n ló ṣe so tí dáadáa bá bá wọn ìwọ́ lọ́ bá táyì dáadáa bá ṣe wọn ìwọ́ ló ṣe sọtẹ́ máa pè ọ́ kíkọ́ wa ran àwọn ọmọ ayá rẹ̀ mùsùlùmí lọ́wọ́ wà lọ ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú tó ọba lágbára náà wà lè kú síra. ìhàwó ni oògùn ṣíṣe irú oògùn báwọn wọ́n ní ìhàwó ni Islam kọ sí oògùn ṣíṣe bí ìṣọ́ra bí kéèyàn sóògùn oògùn kéèyàn ìṣọ́ra wá kí bọ́n mọ̀.

eléyàn oògùn nù tọ ìhàwọ ní islam pọ̀ sí islam ẹ̀sìn ni tó ṣe kó mú gbogbo lànà wa bá wa kò sí ní gbogbo nǹkan ọ̀dà fún ìgbà tí nǹkan bá dà ntí ọba dà ní oṣù púpọ̀ dà tó bá jẹ́ pé ìgbà tí èdè sáyẹn èèyàn wá lọ sí gbẹ́rẹ́ sí islam ọgbà kẹ ẹ búra yín lọbẹ fẹẹ kọkàn ló ti sẹyìn fẹẹ fún wa búra yín lọbẹ ẹjẹ ọjà dì njẹ ẹfẹ fi rẹ lójú yìí kí ni ingredient rẹ kí ni wọn fi ṣe tàbí fẹnsik tafinol tàbára wọn kọ sílẹ̀ pé ingredient content awo kí ni wọn fi ṣe kí ni content tẹ́yìn fẹ́ fi rẹ́gbẹ́ rẹ̀ ẹ̀dá mọ̀ bíi nǹkan jíjó kí ni wọ́n jó àkùnfin kẹ́ẹ́ sẹ́yìn lẹ́ ń béèrè tó ṣẹlẹ̀ ni pé tó bá yẹ pé nǹkan ni wọ́n sun wọ́n sun ná títí títí tí ó fi dìbò àwọn àti ewé kan àti kìnìkan kan àti bí abata kan yé kan pẹ̀lú ìwọ̀n takùlà náà lọ tako la ń lọ àmọ́ tẹ́ bá ti mọ̀ pé tí nǹkan bá ti ń bá yẹn tẹ́ bá fọ̀ bẹ́ẹ̀ bu bẹ́ẹ̀ níbi tó ti sàn yẹn tẹ́ bá fi kíní kan gbó ibẹ̀ àbí òye ẹ wá mẹ́kọ̀ ẹ fi ra ẹ wá mẹ́kùn ẹ fi ra ẹ wá mẹ́wé kan lásán ẹ fi ra kò sí tó burú tó bá lè sògùn rẹ̀ ìwé ẹ̀yọ̀ kan ẹ̀ ti pọ̀pọ̀ sí so àbí máa ń sẹ́ sọ pé ìwé kan wà sẹ́kítẹ́ yẹn máa fi ra ọwọ́ ọ̀bẹ òní gé yẹn sòtẹ́wé kan máa bẹ́ẹ̀ lójoojó ó sì jẹ́ pọ̀ wọ́n kẹ́ fi ra àbìkan ni kò ní jẹ́ kọ́ọ̀bì ó gé yín Islam bínú sí torípọ́lọ́ ńlọ́dá àtibá ńlọ́dá mùsàtàbà ńlọ́dá àwọn sábàbí ńlọ́sì dantí sábàbí máa gbé tó bá wù ú ó lè ní látàrí sábàbí kan kí nǹkan kan má ti fẹ́ rẹ̀ sí máa di. àmọ́ tó bá fẹ́ pọ̀pọ̀ sí ewé yìí ni àá ó ti di nǹkan mi àbí mẹ́ta ni ẹmu kọ gbọ́dọ̀ ojú mẹ́ta lọ mí yẹn fún ah eléyìí ọgbọ́dọ̀ lò nítorí pé mẹ́ta ni yọ mẹ́rin ẹwà tó eléyìí jẹ oṣù jẹ mẹ àmọ́ Islam náà ní nǹkan míì tó mú wa ní sísá kékeré bá sáyẹn àbí tó sáyẹn ìwọ̀n wọn ké fatia sí ẹ bá ké fatia ẹ wọn kó ìtọ́jọ lẹ́nu yín ẹ kó ìtọ́ ẹnu yín jọ ẹ bá ké fatia ẹ tú síbẹ̀ ẹ tún ké fatia ẹ tún kó tọ́jọ ẹ tú síbẹ̀. títí tẹ nínú òfin dìde ṣùgbọ́n kì ti pẹ́ fúru yẹn lẹ́nu bẹ́ẹ̀ o ẹ ara ẹ sì ẹ wọnà láti yọ fúru yẹn tẹ bá wá ké bàtà yẹn sì yóò dìde dìgbà tí kankan ṣe bẹ́ẹ̀ ni Abu Sa'id al-Khudri ọ̀dọ̀ ìwà àánú ti ṣe nígbà tí wọ́n lè yàn èèyàn kú ojú ọ̀nà débi pé wọn ò rí sí kí ló dé tí wọn ò fi rí sí wọn ò rí igun rẹ̀ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ wa ló ti kóra ń bẹ lọ́dọ̀ lọ. alẹ́ ni kí ni o jẹ́ ń kọ́ tọ́jẹ́ teguntegun oní ojú ya sáré ìjọba lẹ́tọ̀ sí ya sáré yọ gbádùn sáré ìjọba lẹ́tọ̀ sí gbádùn sáré àwọn làá máa bójì rẹ̀ ṣùgbọ́n ọlọ́run máa níbi tó wà. kò kírun. yóò dá kan sí kíkan sọmọ tó fi sílẹ̀ lè máa ṣàdúrà fún un téèyàn bá ń kíkan sí èké kan kẹsẹ̀ mùsùlùmí gbogbo bàbá tí máa ń fẹ́ kọ́ mọ́ ọ̀hún ṣàdúrà fún un. gbogbo màmá tí máa ń fẹ́ kọ́ mọ̀ wọ́n ṣàdúrà fún wọn ni kó tètè ṣàdúrà fún rárẹ̀ kó tó kú. ọmọdé máa ṣàdúrà fún tó bá kú náà kò ní wúlò fún toró so nítorí ẹ̀ tó bá kó kún kẹfẹ́rẹ́ ẹni tí máa ń kí kí ó ti ń pọ̀ ìyàwó rẹ náà ni èèyàn ti gbàdéhùn iye kan fún ìyàwó rẹ ní sọdáàkì òun san ti tóbi kú wọn sì bímọ ti ṣe gbogbo ẹ bá wà láàrin ọmọ rẹ lọmọ rẹ ìyàwó rẹ níyàwó rẹ àmọ́ gbèsè tó wà lórí rẹ náà ni gbèsè tó lórí tọ́ba ti kú yẹn nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ kọ́kọ́ yọ nínú dúkìá rẹ̀ ká tó máa ti àwọn nǹkan míì kò ní ká sanwó sàdáàkì ìyàwó rẹ̀. torí pé ń lówó nígbà tá a wà láyé kò túmọ̀ sí pé ń lówó rárá o gbogbo àlàmà bẹ́ẹ̀ torí pé ńgbà tá a wà láyé ní sẹ́ńtẹ́ jọ́ lówó tó fẹ́ sanwó rẹ̀ tó lówó olówó wà láàyè torí pé àwùjọ wà lọ́rùn rẹ̀ owó ní tá a bá tà á àmọ́ gbà tó wà láyé ó fi fẹ́ bọ́ mi ó wò ní tó bá ti kún kọ́ ẹnu káta tó káta bàtà ni. tó a san sọ̀dá kìyàn fún yàwó. Tó o gbọ́dọ̀ lọ́dẹ̀ dání ọlọ́run ti ìrìnàjò rẹ̀ káàkiri káàkiri. Ìjọba máa ń ṣe àwúrí àtọ́gbẹ́sẹ̀ tó ní ewu kan náà nígbà tí mo takò nínú oṣù tó ń jẹ àwọn olùgbà tóbi tó lọ́wọ́ adá nínú àwọn àlùkò ìjọba ó tó ń lo ògùn olùkọ́ pé bí àtàkò ògùn olùkọ́. alhamdulilayi wípé àìsàn náà ni òsì bẹ́ẹ̀ ń gan lọ́gá àìsàn àwọn náà takò ṣùgbọ́n ògùn rẹ̀ ní kò kọjú mẹ́sẹ̀ kìí ṣe kọ́ lọ sóògùn owó àbí òye wa tó ń torí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni tí bàbá náà ń sèyàn tí bàbá ń sèyàn sèyàn ọmọ sọ pé òun ò ní lóògùn ó lóògùn torí pé òògùn tiẹ̀ ni òògùn tàìní ìnípa ọ̀pọ̀jú mẹ́sẹ̀ rẹ̀ ó sì lè jogún ó lè jogún owó wọ́n bá jogún owó eléyìí náà ò lè ní àmọ́ kó àlọ́ sògùn kan tí ó bí owó èyí tí ọ̀dà lọ wà lẹ́yìn náà gan tẹ́ra gbarumọ láyè ẹ̀ka tí kò àwọn àtọ̀tọ̀ kù sọ fún yín ni tí gbogbo ẹni tó bá sóògùn owó náà ló rówó ni. àìmọye tó sógun owó tó bí awèrè kó múra sí kó nà òdì wèrè nítorí de eléyìí máa irọ́ lásán nítorí de eléyìí ẹni bá ní owó ó ní lọ́nà a àbọ̀nà tí ọ̀dà àkọọ́lẹ̀ ti gbẹ pé ó lówó ṣùgbọ́n ẹni tó ní lọ́nà tí ọ̀dà àkọọ́lẹ̀ kan tún kún tiẹ̀ pé ọ̀nà tí ó gbà sórí ibú ní òfin nù torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn ó lè jẹ́ bí hàn torí bá kọ́ ọ́ lẹ̀ ti ń bẹ fún òun lówó àmọ́ nù orí ibú ní ọgbà ni àbí kí ni láàárín owó tó o ní tó o gbọ́dọ̀ rẹ já lọ́bẹ̀. torí tó bá ti lè ta ọbẹ̀ ẹja fún ọ ọkọ ogbédé bẹ́ẹ̀ nù. tọ́ àbí kí ni láàárín owó tó o ní tó dọ́pẹ́ kan lọ gbọ́dọ̀ máa wẹ̀ lọ́sẹ̀.

irú ẹ̀ ìyàwó ṣé ìyàwó yẹn lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ láti máa dáná gẹ́gẹ́ bí àṣọ náà ọ̀dà yìí láti máa dáná rẹ̀ àti pé ó wá lẹ́tọ̀ọ́ láti súnmọ́ láti ẹ̀fọ́ àti wá ṣe báyìí láti ẹ̀fọ́ lẹ́tọ̀ọ́ láti láti mara wọn ọ̀dọ̀ wọn ti lè gbà. náà wọn náà ti gbà láti ẹ̀rí pé káwọn ṣàkóso alhamdulilayi fẹ́ẹ̀ bá lọ tọrọ obìnrin tí bàbá ìyàwó bá ní mo fi fún ọ títí pa àgbàkẹ́ máa fẹ́ ra yín mo fi fún ọ kọ́mítẹ́ ìyàwó fún ọ ìwọ́sìn ni mo gbà á níyàwó kọ́lá ó ti di ìyàwó rẹ̀ àìsàn sàdáàkì mẹ́wọ̀n kò sọ obìnrin yẹn dání sí kí sí ẹ fún àmọ́ gbèsè rẹ ń bẹ lórí ẹ lópin ìgbà tí wọn bá fẹ́ pẹ̀lú ẹ̀mí kò ní sàtọ dáàbì àbí òye wa àtúnṣe tẹsí ń bẹ nípa sàtọ dáàbì rẹ fún àmọ́ ti di ìyàwó rẹ láti jọ àmọ́ tí bàbá ọba sọ bẹ́ẹ̀ tani ẹ máa ẹ máa bá pàdé yín lọ so ẹ máa fẹ́ra yín kò burú nínú fẹsẹ̀ Islam yóò sọ pé mo fi fún ọ. tó bá dé pé nínú èdè Yorùbá tí wọ́n mo fi fún ọ kò túmọ̀ sí pé mo fi fún ọ kọjá ìyàwó fún ẹ̀sìn bí wọ́n léèrè pé ẹ fi fún kọjá ìyàwó fún yóò wá pé mo fi fún kọjá ìyàwó fún ọ. ẹ gbọ́dọ̀ sọ pé ẹ fi fún kọjá fún wa ní kó forí sọ̀rọ̀ àwọ̀ bẹ́ẹ̀ ni àfikún kọjá ìyàwó wọn náà sì ti mọ̀ sẹ́wọ́ gbà tọ́wọ́ pé nínú èdè yorùbá ti ń náà mọ tẹ́wọ́ gbà ó túmọ̀ sí pé mọ tẹ́wọ́ gbà níyàwó a sì ọ tẹ́wọ́ gbà níyàwó kìí ti gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí kìí sòun o mọ tẹ́wọ́ gbà níyàwó sọ̀rọ̀ àsọ pé bẹ́ẹ̀ ni mọ tẹ́wọ́ gbà níyàwó kọ́lá sọ̀dá ìkìyẹn wà sàn tọ́ba ti sàn wà sàn tẹ́wọ́ ti sàn tí àwọn àlọ́dọ̀ rẹ̀ tẹ́wọ́n ti délé ní kìnyọ́n sọ fún pétọ́ sọ̀dáàkì rẹ̀ iye báyìí so èyàn sì yọ tó bá tó bá ní àwọn kéré ẹ fi kún tó ẹ lè jọ dúnadúrà tó títí tí yóò fi yọnu sí. àánú mo yáàpì rẹ ọ kò sí yáàpì nu ilé ọgbà tó bá fẹ́ yáàpì kankan nù ẹ gbogbo ọkọ rẹ wọlọ mọ. ìyàwó náà sọ pé báà ló fẹ́ gbà síbò ní ọgbà. wọn lò fẹ́ gba hundred thousand ìwọ ò sì lágbára ju five thousand lọ ebi ètè mi ní ni ọ̀sán àánú mi àrègbèsà. kò sí dájọ́ bẹ́ẹ̀ nù sẹ̀ríà lọ́dọ̀ ìmáàmù Málíkì kó ní mínímọ̀mù àmọ́ kí ni mínímọ̀mù rẹ̀ gan lọ́dọ̀ ìmáàmù Málíkì làwọn ń tán. náà. onídé onídé tó pé téèyàn bá jí wọn gé yàn lọ́wọ́ bó láti wá fi ẹjọ́ sóbin dẹ̀tọ́ owó ẹni tó ti pé téèyàn bá jí ọwọ́ èèyàn dẹ̀tọ́ gígé kéèyàn sùn máa fàrí torí ẹni Imam Ibn Hazm sọ pé abṭalul aqīsati fil ʿālam òun ni káfọ́ káfíǹkan gbéra tó bójú láyé yìí bí wọ́n ti jẹ́ pé tọ́tọ́ gbajù ni pé kékeré ju rẹ̀ kò lódì wọn pípọ̀ ju rẹ̀ kò lópin. níta nílò bẹ̀ ní yíyọnu máa mú one thousand naira tẹ fún ìyàwó yín tó yọnu sí ọlọ́run fòrè sí. tí bá sì fún ní hundred million tí ọba yọnu sí tó ti dìyàwó ó lè wọ́n fẹ́ wọ́n fẹ́ ọ àbí kó fún ní tó wọ́n yọnu sí ẹ̀kọ́ lọ́rùn lọ́nu. tó ń kò sí òdiwọ̀n fún púpọ̀ kò sí òdiwọ̀n fún kékeré ilé ìlọ́dọ̀ gba jù nínú sẹ́ríà. ẹ yẹn àkókò náà ò sí lọ́ràn yẹn lórí ìyàwó ìrìnrìn yín lọ́wọ́ ni nínú òfin á fẹ́ àwọ̀. sọ àní dánẹsẹ mọ kó pọtí fún un nínú ìṣeré àgètè túláàsì kọ dáná fún un túláàsì ni kò gbà fún yín kẹsùn mà àmọ́ ń dáná ń à ń fọ sọ ilé tọba fẹ ẹ máa bẹ ẹni ìyàwó tí ọmọ bẹ dá ọmọ bẹ sí tí ọmọ kàárò tí ọ obìnrin wa fẹ́ gbélé ọkọ náà mójútó àwọn àti torí dáná yẹn àìsí ìsọ̀tọ̀ dáàtì kò pé kọ́ má dáná fún yín lókun ìgbà tí bàbá yẹn bá sọ pé mo ti fi fún ọ tí wọn náà sọ pé mo gbà àbílẹ̀ wa sèyàn wà sọ̀tọ̀ dáàtì ó ti parí àmọ́ tí bàbá yẹn bá sọ bẹ́ẹ̀ wọ́n kàn sọ èdè kan ẹ̀yin gbọ́ yín bẹ̀ kó ti fi fún yín ìyàwó yẹn sí ìyàwó yẹn o tẹ́ jọ ń gbélé ìgbé ọ̀ràn nù o jọ gbé wọn ra ní o à ń bọ̀ síbọ̀ sí pẹ́ súnmọ́ ara yín kó tètè kó jáde ní ìsinmi o lọ́la lọ́la ẹ̀ wà lọ tún sí baba ẹ sọ pé ẹ fi fún mi kí mi náà pé mo gbà ẹ̀yin ẹ jẹ́rìí sí tàbí tó yé wa. ìgbà wo ni àwọn tó máa ti pé ti pé ó ti fi fún un kọ́kàn amúyàwó rẹ̀ ni so alhamdulilayi bọ́n ẹ ti kàn sọ ibi mo fi fún ọ bọ́ọ̀lù yẹn pàtàkì nù sẹ́ríà nítorí pé nìjẹ́ nìkan lè kàn fẹ́ fẹ̀sùn kàn yẹn pé ń ṣe zina àbí òye wa so islam ti fẹ́ sọ gbogbo àrùn yẹn kó clear àbí àwọn kan lẹ́kọ̀ọ́ nìsín wọn náà lọ tọrọ ọmọ bàbá ni a máa bá pàdé yín lọ lédè yorùbá ti wá dáwà gbọ́ tọ́jú yorùbá tó sàn yorùbá ti bí ẹ máa bá pàdé yín lọ ẹ máa bá zina yín lọ ni. kò túmọ̀ sí pé a ti fi fún yín àwọn sì là gbọ́ yín kó ti fi fún wa kò fi fún yín kọ́dà kọjá pé bí yorùbá ti ń ṣe eré nu mo fi fún ọ ní ọ̀sọ̀ máa bá bàjẹ́ lọ bá wọn. ẹ tí o ti béèrè ẹ tí o ti béèrè. Ah, ìbéèrè tó wúlò nù àfi fọ mo tún àwọn abèrè pé tọ̀ ń jò lẹ́wọ̀ àwọn akáso yìí kí ni yìí náà kí ni wọ́n ń so ẹ ti so náà nìyẹn torí ń ti náà fi fọ́ ara ó ti dìyàwó tó igi káwọn ẹ̀yin lẹ́yìn máa tẹ́kún fẹ́ sí. so ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìjọ́sẹ̀lẹ̀ láwùjọ wọ̀nyí ni pé àwọn àbá fi jẹun tó máa tún kí wá so èyí àwọn èèyàn náà ti fẹ́ afẹ́fẹ́ yẹyẹ tó máa kí wá so èyí yẹn bá wọn kó péjọ ìdílé ìyá ìdílé kínní kankan tó ń lẹ́yìn lé wọn ní kí wá sanwó náà owó kínní láti tó táwọn èèyàn ti ń gbà ibi ń pa wọn tó wá kí owó yẹn èèyàn ń gbà ibi ọ̀pá yẹn mọ́ yóò nítumọ̀ nígbà tí wọ́n ti sọ pé wọ́n fi fún wa gbà á orí tẹ́tẹ́tẹ́ kẹ́ bọ́ sí eh, òde gbangba nínú pálọ̀ baba ìyàwó yẹn lẹ ti jókòó àfi fún ọ mọ gbà á sàdáàkì rẹ ó ní ó sì gbà ẹ̀yẹn jẹ́rìí fara bàbá ìyàwó àbọ̀pọ̀ ìyàwó yóò ṣe khutbatul haja irú ìdáná bisalòlá àdúrà máa ń ṣe tí wọ́n máa ń fẹ́ra wọn táwọn èèyàn máa ń fẹ́ra wọn. sọ̀tàn láti ṣe léyìn ó ti parí àpọ̀lọpọ̀ àwọn ìyàwó dáwà ń sí àwọn àbáǹbá wọn aṣọ lónìí àti sábà rè ní àti kótópátó hàjà kótópá ọ̀kan gán kọ sínú síra kẹta ń gbé kẹta ń gbé ní àwọn ulama <laughs> ni wọ́n ń kà so subhanallah sẹ́ni tẹ́ bá ti túbà ó ti parí ọkọ ìyàwó nìnáwó wá bá báyìí òní ọ̀nà wá owó tí ó fi ṣe oúnjẹ tí ó kó àwọn èèyàn lẹ́nu jọ súnà ti sọ pé ìyàwó ti wọlé níjọ́ kìíní ti kẹta ẹ̀yìnjọ́ kẹta ńlẹ́wàá ṣe wọlé mà àmọ́ bàbá ìyàwó ìyá ìyàwó ọmọ tí wọ́n mú lọ ẹ̀tún á ń pa màálù ẹ̀tún ń kó àpò ìlúbọ́ ẹ̀ láǹfún ẹ̀ kíní kan tẹ̀mọ́ fìtà tó bẹ́ẹ̀ bá lówó òbúrò àmọ́ ìtísẹ̀rí àsọ ọkọ ìyàwó ní ìnáwó bá oní oṣù wọlé máa tó nàbà lágbá ẹni tó bá lágbá àgbọ̀ pàdánù fẹ́yàwó kan rí ọkọ̀ ewúrẹ́ tó o bá ti lágbára bẹ́ẹ̀ tó sì lówó náà àwọn sábẹ wọn ní kọpa kọdà kó tóbi tó àgùntàn yéésì pé bíi tiwa nìsín ẹ ti mọ̀ pé tí wọ́n á ti ń wó màálù kí ni wọ́n ṣe o ṣe ìyàwó àbí so subhanallah ó túmọ̀ sí pé rọrùn ní islam tọkọ ìyàwó bá wá lówó àbí nǹkan kan tó lè fi àwọn èèyàn ìyàwó náà lọ́wọ́ ó tún dáa ní islam tó bá àwọn èèyàn wọn wà bọ̀ yọ tó bá lè fún wọn ní bóyá kò rẹ sí àpò èlùbọ́ ọtún rẹ ran fún wọn àbí òye tó fi ràn wọn lọ́wọ́ wọn náà bò bínú sí rẹ lọ sẹ́nu káwọn yẹn wà bá náà yọ so nǹkan náà nǹkan kan làwọn náà fún wọn bá lè ràn wọn so bóyá múdù rẹ sí mélòó ló lé wọn múdù àgbàdo mélòó ló lé wọn àwọn náà ní ẹni tí bá ń ṣe wòlímà ẹ tí ọ̀sẹ̀ fún ọ̀nà bẹ́ẹ̀ sí kò síbi tí òsì lè sí ọba àti ńlẹ yín ọba àti ńlẹ ìyàwó àmọ́ tó bá jẹ́ pé tí wọ́n fi fún yẹn ni ọ̀dà pọ̀ dáadáa ẹ kájí ó tójọ́ kẹta kẹ́ bí sún nàṣẹ mọ́ àmọ́ tẹ́ bá ṣe ń jọ́ náà pẹ̀lú pẹ́mi pé wòlímà lẹ́sà ń bẹ lọ́hùn. نعم نعم نعم فإذا يجب بينات ماني الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 هدي محمد صلى الله عليه وسلم وشر وشر الأمور محدثاتها وكل محدثة بدعة سلينا لواسو كن تجوك جوريه في lágbájá ń fẹ́ lágbájá à ń bẹ lọ ala sunnatillahi wa rasulih à ń bẹ lọ kọlọ ọbọ forí sí kọlọ ọbọ sùn wọn kọ pẹ̀lú dáadáa kọlọ mẹjọ wọn ra ború bẹ mẹjọ wọn kaba máa bú bẹ wọn hà kẹta bẹ. na. ṣé wọ́n pa ẹ ń ṣe sì náà tẹ́lẹ̀ wọ́n á fẹ́ wọn so bóun ni wọ́n ṣe ṣe àkọ́kọ́ ọ̀daràn yẹn wọ́n gbọ́dọ̀ nítorí pé zina ti di ọlọ́run ṣe lé wọ̀ wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́run lè gbọdọ̀ súnmọ́ zina ìṣekúṣe ọ̀nà burúkú sí torí délé agbọ́dọ̀ zina gbogbo tó mú asúnmọ́ zina ká zina náà ní káàkiri ló gbin ọ̀gbọ̀dọ̀ ti ń fẹ́ yàwó kí mo fẹ́ rí ti ọ̀dọ̀ wa àwọn òbí náà ọ̀pọ̀lọpọ̀ òbí ló kó rẹ̀ tó fi ló ń ó kó bọ́ọ̀mà rẹ̀ kùnrin ó kó bọ́ọ̀mà rẹ̀ mẹ́rin gbàtọ́ ọmọ ikú nfẹ́ níyàwó ni sùkúù láti ọtí má bàa sọ̀rọ̀ ìyàwó ẹ̀ sì ní bínú sí kọ́mọ fọ́mọ ọlọ́mọ lóyún kọ́mọ bá wọn sùn ẹ̀ mọ̀ pé àwọn òbí náà ń wọn ẹ̀ ní

bàbá ò ní kankan ṣe nípa afẹ́fẹ́ àwọn Islam nípa ọ̀rọ̀ pin gbọ́dọ̀ fẹ́ àwò rẹ̀ wọ́n nípa fẹ́ wá àpọ́nlé ni wọ́n wá bá yín yẹn àwọn àlàyé ẹ̀sìn Islam pé kò nídìí bàbá rẹ tẹ́lẹ̀ náà tẹ̀mọ̀kọ́ fẹ́ kọ́ àní Islam pé ẹ ní kankan ń bẹ̀ gbà tí èso bí bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin tó bá ti lọ́kọ ló ń fẹ́ ní ẹjọ́ lọ́kọ mọ́nà àwọn òbí mi kàǹbà ní lásán ọmọ ti lẹ́ni tó fẹ́ fẹ́ àkókò díẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ sì lọ ó ti gbà sí à ẹ̀gbọ́n kọ́lọ̀ ń bá kọ́kọ́ ọdún mẹ́wàá lòun ó tó rọkọ̀ ńkọ́ ẹbí tẹnìkan bá tẹnìkan jẹ́ subhanallah ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́lẹ́ ọkọ tí ò rí igba ológbédébẹ̀ tó di ẹni tó nílé tọ́lọ́nà ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì yí pé kò tí ìyá kò tí ìyá torí ẹ̀rù tá a fẹ́ dì fún tó sì ṣe pé ìgbà wọn ti gbá di rùyìn náà fún ó di lẹ́lẹ̀ lónìí lọ. torí délé tó mo máa ti nù fẹ́ lọ́kọ̀ ẹjọ́ lọ́kọ̀ kíákíá ìsinmi ní fẹ́yìn náà ipò àtírìtì ni torí pé wọ́n máa tọ́ka sí pọ́nmọ́ rẹ̀ ní oyún ló gbé lọ́lé ọkọ ẹ dákun àbùkù ni torí ẹ̀ tẹ́ bá ti wá sase má ti bá wọn ẹ wá lẹ fẹ́ sàtúnṣe ẹ túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run torí tó fìyàn sísan bá wà ní ẹ jẹ gba tí ó pọ̀ àwọn torí pẹ́ náà fìyàn sísan yóò jẹ gba wọ́n tún gbé sápò nínú ìlú fọ́dún kan yóò lọ nu túbú tí ó gbà fọlọ́ so àmọ́ tó má tí ò sófin tí wọ́n ń lò ó mú kọ́pọ̀lọpọ̀ kára wọn máa gbé pẹ́ẹ́lí lófin báwọn sáfẹ́ fẹ́ ọ̀rọ̀ àrùn ni torí káwọn ti fẹ́ nìkan jókòó tó nítorí díẹ̀ lẹ́yìn ẹ bá lẹ fẹ́ tàtúnṣe ẹ tùbà kò burúkú so ìdí láàrin tọ́ba wù ọ́ àmọ́ dájú lọ́dọ̀ lọ tọ́ba ní láàrin ọmọ tó ti ń bá ṣe náà àtọmọ mi tó já gánran tẹnìkan ò tí ì súnmọ́ rí mú kan wọn náà ní fẹ́ mú èyí tó ti dọ̀tí wù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka